وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليتي أدوقكم الله أشي الصلاة النبوة محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا يوم باوى عليه النبي àti àwọn sọ̀hábà àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé ìlànà òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyam àlẹ́yìnà a máa tẹ̀síwájú lẹ́ni bi'iznillahi ta'ala nínú àlàyé tírà Umdatul Ahkam níbi tí àwọn abakéwú ní bẹ́ẹ̀ òun náà ni kìtàbù sọ́lá agbọ́nrin táàtì máa ṣàlàyé èyí tó ní ṣe pẹ̀lú èrò kíkí adúwámú àwọn báàbù báàbù tí ń bẹnu ẹ̀ báàbù ní mawaqi tó ní ṣe pẹ̀lú àwọn àsìkò irun àti ṣàlàyé rẹ̀ kọjá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé lórí àwọn àlàyé náà èyí tó kù tí àwa rán lọ́wọ́ láti ìjẹ́dógún kó àtọ́lá aláǹfààní àti ìjòkó lọ́sẹ̀ tó kọjá aláti jẹ́dógún ibi à ń rún lọ́wọ́ báyìí òun náà ní bá sọlá àti jamaa àlàyé nípa kákì irun ní jamaa ọlá tí ń bẹ fún káfí oníjàmá àti ṣàlàyé rẹ̀ lọ́sẹ̀ tó kọjá àbí ní ìjẹ́dógún ni. ìdájọ́ tó wá sún papọ̀ mọ́ ìrun jàmá òní hadith tá a fẹ́ kó lẹ́yìn òun náà ni yóò máa kọ́ wa. أوان دلواوا أن دلواوا وبمنه وكرمه وعزه وفضله يوم شاء أقواني أقوي تيقروا كتيف ولي الثبات والاستقامة على الحق والهدى أراتيك تلوم أراتيك تتنن ألدك مجهودا وجدي أرأي فينو àlùfáà oníwà tí fi ń bá ń ṣèdánilẹ́kọ̀ọ́ òun ni yóò dáràn níbi káfí fẹ́ẹ́nú sọ̀rọ̀ ọlọ́dàkùn wọ́n ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ fẹ́ẹ́nú gbogbo dábàá máa sọ yóò ṣe díje qala Allah قال رسوله قال الصحابة àwọn àlàyé táwọn bá máa ti ọlọ́dàkùnmọ̀ fún wa ní àsọyé ọlọ́fún wa lásọyé gbogbo jọmọ́ náà tí ó bá máa wá gbọ́ wá ìkọlọmọ́sàbà wa kó jọmọ́ náà lágbóyé ọlá Al-Qur'an sọ́m. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصلاة على المنافقين صلاة العشاء وصلاة الفجر ولو يعلمون ما فيها لأتوهما ولو يعلمون ما فيهما نعم ولو يعلمون ما فيها لأتوهما ولو حبوا ولقد هممت أن آمر بالصلاة فتقام ثم آمر رجلا فيصلي بالناس ثم أنطلق معي رجال معهم حزم من حطب إلى قوم لا يسألون الصلاة فأحرق عليهم بيوتهم بالنار عن عبد الله بن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال إذا استأذن إذا استأذنت أحدكم امرأته إلى المسجد فلا يمنعها قال فقال بلال بن عبد الله والله لنمنعهن قال فأقبل عليه عبد الله فسبه سبا سيئا ما سمعته سبه مثله قط وقال أخبرك عن رسول الله صلى الله عليه وسلم وتقول والله لنمنعهن وفي لفظ لمسلم لا تمنعوا إماء الله مساجد الله عن عبد الله بن عمر رضي الله عنهما قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعدها وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي, ففي بيته وفي لفظ للبخاري أن ابن عمر قال حدثتني حفصة أن النبي صلى الله عليه وسلم كان يصلي سجدتين خفيفتين بعدما يطلع بعدما يطلع الفجر وكانت ساعة لا أدخل على النبي صلى الله عليه وسلم فيها عن عائشة رضي الله عنها قالت لم يكن رسول, صل... رسول الله صلى الله عليه وسلم على شيء من النوافل أشد تعهدا منه على ركعة الفجر وفي لفظ المسلم ركعة الفجر خير من الدنيا وما فيها طيب ọ̀rọ̀ nípa sọ́látù jama'a káàkiri ní jama'a hadithu tí èyí tó pọ̀ inú àlàyé yìí náà ló fẹ́ ti fún wa. حديث والصحابي الجليل أبي هريرة رضي الله تعالى عنه قال ضكب ويلس أبو هريرة قال انقسب ويلس يا أبو هريرة قال ويلس دبوا وتابع دبوا محمد صلى الله عليه وسلم قول ليلة النبي محمد صلى الله عليه وسلم pé Abu Hurairah àti ìyá rẹ̀ tó bí la yuhibbuhuma illa mu'min ẹnì kankan ò ní fẹ́ràn Abu Hurairah àti ìyá rẹ̀ àbíkẹ́ bàkúlù gbàgbó òdòdó lẹ́ni náà ọlọ́dà kan wọ́n ṣe àkàmì kúnnú àwọn tí ó nífẹ̀ẹ́ Abu Hurairah ọlọ́dà nífẹ̀ẹ́ ìyá Abu Hurairah ọ̀rọ̀ yìí wá parí bẹ́ẹ̀ anábìlẹ̀ nìkan ò ní kó ìra àbúrò rẹ̀ yọrọ abíké ní àfikún kí ìdí ṣe mùnáfìkì ọlọ́dàkùn mọ́ sí wa bẹ́ẹ̀. ìdínú ẹ bá ti rẹni tí ń sọ láìsí àti tí ń sọ àìdá nípa àbúrò rẹ̀ yọrọ tí ò bá ti fẹ́ràn rẹ̀ ẹ máa dárú wọn mọ́ lọ́tọ̀ o ẹ máa mọ̀ wọ́n sí àbẹ̀sìnjẹ́ ẹ mọ̀ wọ́n sí ẹni tó gbé láburú tó fẹ́ máa gbé wo àwùjọ ẹ sì gbọ́dọ̀ máa gbà fún wọn. Eh, Abu Hurairah ọlọ́mọṣàbáwá kẹ́ ọlọ́mọṣàbáwá yọ́nú sí eh, ọlọ́mọṣàbáwá ti àlékún dáadáa ti àlékún ọlá rẹ̀ torí ọlá rẹ̀ pọ̀ eh, dáadáa rẹ̀ ti pọ̀ ó ní àwọn ọ̀pá Islam ni wọ́n ṣe fókọ̀sì lé lórí ẹni ẹ̀wù tí ó ta fẹ́ kébì sí ta ló tó fi fún wa Abu Hurairah ẹni pẹ́ ìmọ̀ yìí ahadíìsì láti kà sẹ́yìn náà ọdún tá láti ké Abu Hurairah sọ àwọn ọ̀tá ti wá rí bẹ́ẹ̀ eléyìí ó dàbí pé igi ńlá kan tó léso ni nínú Islam igi rabata ni tí èso wa pọ̀ ní abẹ́rẹ́ èso awárí kò ní gbogbo àwa mùsùlùmí kò là ń kàn mú lọ́lọ́kan òjọ̀ kan bàbá kàn mú níbí yìí bẹ́ẹ̀ débi ọ̀rọ̀ sọ̀láàtù àdìtà bó ríra náà ni bẹ́ẹ̀ débi ọ̀rọ̀ àlùwàlá àdìtù Abu Hurairah gbogbo àyíkọ̀ọ̀kan àyíkọ̀ọ̀kan bẹ́ẹ̀ tẹ́ bá dé àdíjítà lẹ́mọ̀ sí àdíjítà bí ìwò rẹ̀ èyí làwọn ọ̀tá ti wá wò bẹ́ẹ̀ pé ẹja wó yìí bá a bá ti wó yìí àwọn mùsùlùmí ò ní máa rí èso jẹ mọ́ ẹni tó jẹ́ kí wàhálà pọ̀ lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ jẹ́ pé ó ọmọ tí ń ké ni ó sì yé kí ni ó ya rẹ̀ sí rẹ̀ ẹ bá rẹ̀ tó múra kankan lórí ọ̀rọ̀ àbúrò rẹ̀ ìsìláàmù ló sì fẹ́ wó ẹ bá tìrẹ tó náà bá ní àwa náà ní gbà fún ọ lórí ọ̀rọ̀ àbúrò rẹ rọ ó náà máa ń tún ṣe ó náà mọ̀ pé a ti gẹ́ẹ̀tì rẹ pé ìsìláàmù lọ fẹ́ wó òṣùn lọ sì fẹ́ bájà àmáwò ní àlégbà fún ọ ìdínú gbogbo àwọn eléyìí kékeré àtàwọn jẹjẹrẹ àtàwọn òkúrọ àtàwọn alájẹnujẹ ẹsọ fún ọ kan lọ ní jáwọ orí ọ̀rọ̀ àbúrò rẹ rọ kẹyìn yẹn ló sì máa dá wọn mọ̀ ibi wọ́n ti rí gan-an ìtànfẹ́ wó oníkíní òní islam ọlọ́wọ́ mo sì ní fún wọn ṣe àti ẹ̀dúpẹ́ fọ́lọ́ pé kò fún wọn ṣe torí ilẹ̀ yorùbá kò gbàgbàkúgbà ẹni bá ti gbégbé kúgbe wá yóò gba ìṣe ọ̀rọ̀ rẹ̀ ní pé ní kó di bí ẹ á ti gbẹ lọ́wọ́ bá inú tó ṣẹlẹ̀ ní haúsá ọlọ́mọṣàbá wa dáadáa bẹ́ẹ̀ wá sílẹ̀ yorùbá yìí náà ẹ ẹ hànà tó ń wí wíkúwí jẹ́ àwọn dẹ̀dẹ̀wò rẹ̀ ń wí ilẹ̀ yorùbá yìí oníṣìí ìwé ẹ̀wọ̀n ló wà báyìí gbogbo ẹ̀wọ̀n tán ọtún lọ ní tẹ́sí ọpọlọ rẹ̀ ṣé ìfowó mọ sí lọ́pọlọ ọtún ní pé ìṣòwò sí lọ́pọlọ báyìí àwọn lọ́ọ̀yà rẹ̀ fún ara wọn náà wìdúrọ̀ pé ilé ikú lélẹ́ ìyàwó lè máa dìfẹ́ǹdì rẹ̀ ọlọ́mọdé àtàwọn ọ̀rọ̀ ẹrú tó ṣẹlẹ̀ ọlọ́run tó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ̀ẹ́dọ́ ní pé tíwẹ̀ bá wà nílẹ̀ yorùbá ni gẹ́gẹ́ oníkàmọ́ tẹ̀lẹ̀ bí tí ń tẹ̀lẹ̀ wọn aláì onímọ̀ tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àmọ́ láàpọ̀ ìgbà tí ò sí ìlú kò

ó ti dáyé níbi ilẹ̀ tẹ́lẹ̀ àwọn èèyàn nípa àwọn òrẹ́yọ so lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá wọn àwọn ọmọ tó máa ṣe àfihàn ilẹ̀ dáadáa ti ń bẹ lára àbú òrẹ́yọ sára òrẹ́yọ bá wọn ta àlà àmì àbú òrẹ́yọ ló wá jẹ́ gbàgbọ́ ọ̀rọ̀ yìí anábì nínú gbogbo òun wákàtí mara àrùn tá a máa ń kí nínú gbogbo àwọn àsàlàwátù pátápátá tá a máa ń kí irun tó ń wúwo jù lára àwọn mọ̀nàfìkì irun tó le jù lára àwọn mọ̀nàfìkì irun tí máa ń bọ́ sí nira èyí wọ́n náà kí sára rẹ o wọn náà kí sára rẹ sáájú ti dáńké ìgbà tí a bọ̀ wí ìgbésóra rẹ ṣe wo kó bá ti ká pẹ̀rẹ̀ mọ̀nàbì ti ń bẹ ní ara rẹ. irun tó wúwo lára mọ̀nàbì kí tí máa ń ní mọ̀nàbì kí lára láti kí ànábì fẹ̀sífà ìwé méjì kan lọ́tọ̀ọ̀tọ̀. èwo ni irun àkọ́kọ́? ó lákọ̀ọ́kọ́ ni pé irun ìṣá láti lè bọ́ tàwa kí níjàmọ́ ìmọ̀ ní mọ̀nàbì kí lára. ìmọ̀ ti kí ìmọ̀ ní mùnáfìkì lára bóyá ó ti ó ti ti ibiṣẹ́ dé ó ti wá wọlé ó ti jòkó ó ti wẹ̀ ó ti relax ní bá pè ní ìṣá ìdágó mẹ́jọ ah, òun sáfún wa lọ rí kí ìṣá mùnáfìkì ní mọ̀ síbà mùnáfìkì ní ìrún ìṣá ìmọ̀ ní lára láti bọ́ tàwa kí inú ẹlẹ́ẹ̀kejì ni pé àti ìrún àṣùbà ìrún ti tó báyìí ìnira ní máa ń jẹ́ fún láti bọ́ tàwa sí ìnira ní máa ń jẹ́ fún láti kínú láti bọ́ tàwa sí yóò máa wá àwọn flimsy excuse fún rẹ̀ lórí ma ní ẹ atẹ́gùn yẹn pọ̀ ẹ òtútù yẹn pọ̀ ẹ àwọn kidnapper yẹn kidnapper ìwó <laughs> àwọn kidnapper yẹn wọ́n lè lọ kidnap yẹn lẹ́yìn bá lọ rí sínú àtúbà ọjà tó wá rí tó bá ṣe pé irú àwọn gbogbo wáyà nínú náà bá wá ń gbé yóò wá rí ẹtí ìgbìmọ̀ rẹ̀ dáadáa àwọn bọ́ìsì yẹn ní ẹ̀bá ti jáde gbajúmọ̀ yìí wọ́n kàn gé wá rẹ̀ lápá ní èmi ò ní kó láwọn lè wọlé lọ ní ká ìyàwó àtàwọn ọmọ mọ́lé ọ̀sìn máa hàn ara rẹ̀ lè mọ̀ wọ́n jẹ́ kí ṣe ìtaní wọ́n jẹ́ kó wọ́n jẹ́ kó dá ọlọ́pọlọ́rú sọ ìtọ́nù ni kò fẹ́ jẹ́ kí irun ni ó rọ̀ ọlọ́run ní gbígbó àwọn flimsy excuse bẹ́ẹ̀ ní ti gbé ọtẹ́ nílẹ̀ so mùsùlùmí òdodo irun yóò wá rọ̀ ọlọ́run parí mùsùlùmí òdodo irun yóò ṣe kíni yóò rọ̀ ọlọ́run parí torí pé oríire tí ń bẹ ń bi ká bọ́ta sí irun ìṣá àti ká bọ́ta sí irun àṣùbà tó lásìkò tí méjèèjì bọ́ sí àsìkò tá a máa ń gorí bọnú òkùnkùn wá sí ni anábì kanlẹ̀kanlẹ̀ ṣàdéhùn oríire fáwọn tí wọ́n bá ń korí bọnú òkùnkùn láti jẹ́ wá sí irun jẹ̀mọ́ irun wo láti mọ́ sínú òkùnkùn jẹ̀mọ́ ìṣá àti fàjẹ̀ tọ̀tírù rúbá ìgbà wa wà nílẹ̀ bẹ́ẹ̀ níjọ abá ti wá rẹ̀ ní tí ní lára láti lè bọ́ tàwa sí ìṣà ẹni tí ní lára láti lè bọ́ tàwa sí irun àṣùbà ànábì ní ẹ máa wọn torí àwọn tí mo méjèèjì yìí máa ní lára ó láwọn tá àwọn mùnáfìkì jama dẹ̀dẹ̀wùrẹ̀ tó láwọn mùnáfìkì làwọn tàbí àlẹ́lúwa Muhammad sallallahu alaihi wasallam ẹ bá wa dùn lọ́wọ́ rẹ̀ pé apẹ̀rẹ̀ kan láti ẹ̀rí lára àwọn mùnáfìkì yìí èwo nú àwọn tàbí ànábì lọ lè tọ́ka sí pé eléyìí kì í sábà wá sí màṣúbà kì í sábà wá sí rọrùn ìṣá Muawiya lọ lẹ́rú ẹ̀ mọ́ ni àbí Abu Hurairah radiyallahu ta'ala ọlọ́mọ sábà akẹ́kọ̀ọ́ sáwọn sábẹ́ ànábì wa Muhammad ìkànnù ànábì tẹ̀síwájú pé ولو يعلمون ما فيها لأتوه ما ولو يعلمون ولو يعلمون ما فيهما لأتوهما ولو حبوا ولو يعلمون ما فيهما النبي ni káláwọn méjèèjì káláwọn mùnẹ́fìkì yìí tí ìrun àsùbá ti run ìṣá àmọ́ ni wọ́n lára láti wá sí níjọ̀mọ́ kájọba mọrú oríire tí ń bẹ nínú ìrun ìṣá àti ìrun àsùbá níjọ̀mọ́ ni. àtàwọn ọmọ wa lọ kábọ̀ à. yà lọ́nà láàtàwòhùnmá wàlàwò ṣàbùwà anábì ní àtìṣáì básìkò rẹ̀ bá tún wọn bá rọ́jú wá sí kódà ká ní kọ̀ndíṣọ̀ tó bá wọn ní pé wọn lè rìn mọ́ in tó wá kù ní àti tán bá lè rá kò wá sí anábì ní mùsùlùmí tó bá mọ yìí ní bẹ nínú ìṣá yóò sì mọ rákò rò wá mọ́sálásí sọ méjèèjì tí mọ rákò kéèyàn mọ́wọ́ rẹ̀ méjèèjì báyìí kó dàdílẹ̀ kó fẹ́ràn kó rẹ̀ kó wá mọ́ sí kíni kó wá mọ́ fẹ́ràn bẹ́ẹ̀ kó mọ́ bí rẹ̀ bẹ́ẹ̀ anábì ni káláwọn mùnábì kí bá mọrú oríire tí ń bẹ níbi ìlú ìṣá ìlú wọn àbá máa rákòrò wá máa kírun ìṣá ìlànà alẹ́ káná bá mọrú oríire tí ń bẹ níbi ìrun àṣùbá ni wọn àbá máa rákòrò láti wá sí ìrun àṣùbá ní jẹ́ẹ̀mọ́ ọlọ́mọ gba ìsìláàmù kún lọ́wọ́ ọlọ́mọ gba ìsìláàmù kún lọ́wọ́ ọlọ́mọ gba tàwùsí ìlú kún ẹ̀dá gbogbo àwa kírun kírun ọ̀rọ̀ ló délẹ̀ ẹlòmíín bẹ nígbà tílẹ̀ bá wa mọ́tán tó bá di bágo méje lọ lùmí wa máa gbé pákó sọ̀rọ̀ kan báyìí wàá tún lẹ́nu tí wàá tún bí jàǹrà kí ni bọ̀ wá ṣe ń bọ̀ wá kírun àṣùbà ilé ó ti mọ́tán yóò wá ní mùsùlùmí gbàgbé ní ìyẹn ti tọ́ ṣẹ́ẹ̀tì aláàmú agbó rẹ inú máa ń ba nínú jẹ́ nígbà tá a bá ara àwọn ọmọ kéwú àbáwọn tó ń pera wọn láàfáà kan tí wọ́n ń bára wọn ní ìrùkò yìí náà ọkùnrin kan bẹ ó ti pààyè sáánẹ́mì báyìí níjọ́ ni bàbá kan wá fẹjọ́ rẹ̀ sọ pé ẹ̀ ti máa bá ọkùnrin yìí sọ̀rọ̀ fún olọ́rọ̀ rẹ̀ ní pé gbogbo wa tó ń bá wa káàkiri bá a báyìí ó dìgbà tilẹ̀ bá tó mọ́ afáàkìlọ̀ máa ń ṣe ìmọ̀ ń sùn ní àwọn ọmọ àmọ́ kí ni máa ń bí gbogbo orú ẹ̀ náà ni pé ńjọ́ ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ tán láwọn ń kéwú lọ́wọ́ lè mí ẹ àfẹ̀sìn kọ́ wọn mọ́ láwọn lè kéwú tí wọ́n láwọn lọ ó kà kọ́ wọn kéwú sáńgírísì ni ó kà kọ́ wọn àṣẹkẹ́kọ̀ọ́ sọ lárúbáwá ìbẹ̀rù ọlọ́run kò sí lára wọn mọ́ ó náà ló débi ìwọ̀rọ̀ wọn kó wọn adi pé ìwọ̀n àṣùbà wa tó ìwọ́tọ̀ ọlọ́ọ̀lọ́ wọ́n sì ń sùn lọ́wọ́ lásìkò tó ń sìn wọn àṣùbà ọlọ́mọṣà àforíjì nǹkan kan wà ọlọ́mọṣà ti àlọ́ nǹkan kan wà fún wọn lápò irú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ làǹdàbí sọ́ọ̀lẹ̀ yìí ànábì láwọn tí òun méjèèjì yẹn máa ń ní lára ó ní kíni ó làwọn lọ náà fìkì arábìnrin kẹsì máa wò wọn kán bá náà bá mọ oríire tí ń bẹ ń bí irun méjèèjì yìí ni la àtọ́wùmà wọn àbá máa gbìyànjú àti wá sí irun àtúbà àti irun ìṣá wọ̀lọ́wọ́ àbẹ̀ wa ní kódà tó wáyé pé wọ́n mọ arákùnrin bọ̀ wá kí báyìí pé wọ́n àti ẹ̀wá lè rìn mọ́ wọ́n à lè rìn rárá mọ́ ẹ̀jẹ̀ wọ́n ti di kéjì ní wọ́n mọ́ fojúgun àti àtẹ́lẹwọ́ wọn báyìí ó wà mọ́ bí ẹ̀rìn bọ̀ ìpè bá níbo lọ́wọ́ ń lọ ó fẹ́ lọ rí kí ìlú jẹ̀mọ́ àṣùbà mi orí ibi tí ń bẹ́ mi ìrún kékeré ẹ wá rẹ lónìí ẹ bóyá ó lọ bí iṣẹ́ náà ni ó ti wá wọlé lálẹ́ ó wá jẹun yóò sì mọ gbọ́ tí wọ́n ń pè ó yíò ní mọ bóò ni wọ́n mùsùlùmí ò ti jòkólẹ̀ ọ ti ń gbọ́ wọn ti nǹkan ọmọ báyìí nǹkan kan ò sì máa ti ọ lára ọjà ń feel comfortable ọ ti dìde lọ́rẹ̀ẹ́ kírun. ọlọmọṣà sànù wa ẹ wá gbọ́n tá ǹdẹ́bí wa wí ìyóò làwọn afẹ́ fi júwe ìdájọ́ tí ń bẹ níbi kákẹ́rùn jọ̀mọ́ anabi wa ni pé. wàlàkọ̀dé hamamutu an aamura bi sọlá àti fatukọ́ tún ma aamura. anabi ni wàlàkọ̀dé hamamutu ó ní bí irun ká sì mọ bọ́ta wá sí irun lágbára lé ó ní kódà mo ti pinnu rí mo wá pinnu débi pé àmúrọ̀ bìsọ̀lá pé kí n pàṣẹ tí yá ẹja sí irun jọ̀mọ́ wọ́n wàá gbé wọn òun dúró ó nígbà wọn bá ti wá gbẹ̀rún dúró èmi ò wá pàṣẹ fọkùnrin kan pé ìwọ́ wọ́n mọ́ níbi àwọn èèyàn máa kí yàn máa alábílò òun ò wá ní gbó mẹ́jọ òun. Súnmọ́ àǹtọ́lé kan máa ń rí jáde máa hùn ṣúdà mọ́sùn hátọ̀dé. Ó lóun ó wàá máa lọ, òun ó wàá kú òdìbí tó ti ń kírun. Òun ó wàá mú àwọn èèyàn kan dání. Àwọn tó ń kó dání yìí, igi ìdáná wọ́n ti ṣẹ̀ dání dáadáa tó pọ̀ lọ́wọ́ wọn ó láàmọ́ wá wọlé àwọn èèyàn kan lọ àmọ́ lọ rí wo àwọn ta ni wọ́n bọ́ tàwa kí ìrìn jàmá ìlà kọ́ọ́mí láàyè ìṣẹ́hàdú lẹ́sọ̀lá àwọn àmọ́ kojúbọ ilé àwọn pé anabi nígbà bá ti wá rí wọn pé a eléyìí bẹnu lẹkọọ jáde wá sí irun anabi là á wà á dáná á sì dáná sọlé wọn anabi ní ìmọ̀ wá sọlé wọn lórí bẹ́ẹ̀ ǹjẹ́ torí kí irun jama wọn àbọ̀tà wá sí irun jama eléyìí ó fi ń júwe fún wa tẹ̀mọ̀ pé lọ́sẹ̀ tó kọjá ní tá jù àbí ní ọ̀dẹ̀ dárúsù tó lọ aṣàlàyé ládá tí ń bẹ̀rù kí òun mọ̀ sí ìròyìn àmọ́ àbíbẹ̀kọ́ tọ̀ nísìnyí àáríkẹ́ látàyé lànàbì ti nírú ẹ̀ ní báyìí táwọn tí wọ́n sí ìròyìn àmọ́ àmọ́ àwọn ìwáyà kan ló kàn wá yanjú àwa rò pé ah, ọ̀rọ̀ tá wá sọ yìí èé ṣe tá ò wá sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ànábì ò sí bẹ́ẹ̀ kí ló dé tí òjò sí bẹ́ẹ̀ wọ́n nítorí pé ànábì ni a ah, kí ìbá ti pé mo wo kankan ìjẹ́ kí nìkan tá wò jọ náà anábì ni tí è bá ṣe pé mo wò pé àá àwọn nǹkan bẹnu lé lóbìnrin àwọn nǹkan bẹnu lé níkíní lóbìnrin àwọn obìnrin wọ̀nwọ̀nyí ìrún ọ̀ràn ìrún jàmá kìí ti ṣọ́ra yàn fáwọn ìrún jàmá ètò kíní kìí ṣọ́ra yàn fún wọn àwọn ọmọ kéékèèké àwọn náà ń bẹ nínú ilé ìrun jàmá náà kìí ṣe kí ni kìí ṣọ̀nà yàn fáwọn náà ìgbà bá wá la fẹ́ lọ rí dáná sun àwọn tí wọn wá mọ́sálásí pa fẹ́ lọ sun lé mọ́ wọn lórí a padà sun ilé àwọn ẹni tó ṣe pé wọn ẹ̀sẹ̀ náà torí pé ká bọ́ta wá kí ìrun jàmá ọ̀ràn yàn rẹ̀ tá a bá ti ẹ̀fẹ́ pé lọ́rọ̀ yẹn tá ń padà bọ̀ wá ṣàlàyé rẹ̀ yóò máa jẹ́ ọ̀ràn yàn lórí àwọn tanu àwọn ọkùnrin ni obìnrin dandan kọ́ ni kí wọ́n bọ́ta láti wá kírun tó ń jẹ́ jàmá àwọn ọmọ kéékèèké dandan kọ́ ni kí wọ́n bọ́ta wá mọ́sálásí láti wá kírun jàmá ọmọdé obìnrin àwọn yíò kan jòkó lé kódà àwọn obìnrin ti ẹ̀rí káwọn jòkó lé nìgan olóṣèkíní òun ló dáa jùlọ ìyẹn àwọn obìnrin àbáwọn tó jọkùnrin àwọn yìí àwọn ni wọ́n ó mọ bọ́ta wa mọ́sálásí tọ̀rí wáyà wá gbé wá pé anábì sallallahu alaihi wasallam ọwà ni tóun abá ní ká dáná pé àwọn eléyìí ò wá mọ́sálásí tó yẹ lọ rí dáná sun lélé wọn lórí pé bí wọ́n bá dáná sun ilélé wọn lórí yìí àwọn ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kò yẹ kí a dáná sun lélé wọn lórí tí ń ṣe àwọn àwọn ọkùnrin i mean àwọn obìnrin àtàwọn ọmọ kéékèèké anábì sallallahu alaihi wasallam ó ní láwùlà máa fil buyuti minan nisa wa dhurriya tí ì bá ṣe àwọn ọmọdé àtàwọn ọmọ kéékèèké tí wọ́n máa bẹ ní inú ilé eléyìí ó jẹ́ ọ̀kan tán iná tó wà ní fóònù eléyìí jẹ́ ọ̀kan lára tí ó oge fílẹ̀ ń gbà náà ó jẹ́ ọ̀kan lára tó pàtàkì tá a gbọ́dọ̀ gbọ́yé lábẹ́ hadithi ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì wá ni pé hadithi yóò ń dálà aláṣẹ tí ń bá ń júwe nǹkan kan fún wa olórí tí ń júwe fún wa ni pé ìdájọ́ sọláàtùl jama'a ìdájọ́ sọláàtùl jama'a ìdájọ́ ká máa bọ́ta ká máa wá kí ìran ọ̀ranyàn ní jama'a gbogbo ẹni tí ì bá kírun níjàn máa ọlọ́run ṣàánú wa ní o ọlọ́run dákun máa kó máa fìdí wa. àwọn àlùfáà nínú Islam oríṣiríṣi àgbéyẹ̀wò òun ni wọ́n gbéyẹ̀wò lábẹ́ hadithi yìí pàtàkì jùlọ nípa pé ṣé dandan òun ni ká kírun jàmáà ni àbí dandan kọ́ àwọn alfáà nínú Islam oríṣiríṣi ọ̀nà ni wọ́n mú wá àwọn ìyapa ẹnu wọn lọ sí bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ méjì kan ló fẹ́ gba wájú dùnú ẹ̀ àmọ́ méjèèjì náà ń padà síbi pé àfi ká wo ẹ̀rí ìwé àwọn méjèèjì jọ kó wá a rí nínú àwọn alfáà bí àwọn àmì nínú àwọn hànàfíyà àti àwọn àmì nínú àwọn màlìkíyà àti àwọn àmì nínú àwọn ṣàfíìyà àwọn ní ká kírun jàmáà báyìí a pé kìí ṣe pọ́nrán yẹn tí gbogbo kálukú ò gbọ́dọ̀ má máa kí àwọn àlùfáà kan dúró lórí ẹ̀ bẹ́ẹ̀ pé ìrun ló jọ́ràn yẹn àmọ́jẹ́ dandan ni ká máa wá kí ní jàmáà àwọn ní àwọn òrò bẹ́ẹ̀ pé dandan ni àwọn wá ní lọ́dọ̀ táwọn ìdájọ́ táwọn fún ni pé sunnatun mu'akkada sunnatun mu'akkada pé tá a máa pè ní irun tó ń jẹ́ irun ọ̀ranyàn èyí tó dáa púpọ̀ súnà tá a kàn ń pa tó ṣe pé kìí sọ̀ranyàn àmọ́ súnà tó tún lágbára púpọ̀ ni pò ní ká máa lọ rí kí níjàmá ọ̀rọ̀ kanu tọ́ àwọn míì nínú àwọn hànàfíyà ṣàfihíyà àtàwọn màlìkíyà tàwí yìí àwọn míì nínú wọn náà wá dúró pé ìrọ̀ o àwọn ògbà pé súnà tó jẹ́ mọ̀ akádà ni ojú táwọn fi wò ó ni pé fardu kìfàyà fardu kìfàyà ay idha qama bihi man yakfi saqata al-ithmu 'an al-baqin tẹ́jú òrùn jọmọ́ kan jẹ́ ni pé a táwọn kan bá ti pọ̀ tí wọ́n sì ti ń ti jọmọ́ tí wọ́n ti pọ̀ dé lẹ́bù pé gbogbo ẹni bá ti rí wọn mọ̀ pé nínú ìlú yìí wọ́n kírun ní jọmọ́ pé àwọn èèyàn tó kù táwọn ò bá tiẹ̀ padà kí níjàn mọ́ àwọn oníkínú ni àwọn ò lẹ́sẹ̀ àwọn kan náà nú àwọn àlùfáà wọn dó lórí ẹ̀ bẹ́ẹ̀ ó dìrò rí mélòó báwọn ó di méjì. tọ́ àwa nínú àwọn àfáà kan imam ahmad ibn hanbal àtàwọn tí wọ́n tẹ̀lé imam ahmad àtàwọn àfọ́nà hadith àwọn wá ní níta ń pè ní ìrun ọ̀ranyàn fardu ainin oníkàkí ní jama'a ìyẹn ni pé ọ̀ràn èèyàn ni lórí èèyàn kọ̀ọ̀kan tí kálukú kì tiẹ̀ níjàmá kémi ó kì tèmi níjàmá ìwọ náà kọ kì tiẹ̀ níjàmá kó ní kálukú ó kì tiẹ̀ kìí ṣe dá sọ pé ẹ báwọn kan bá ti wá kí níjàmá saqata al-ithmu 'ala ní àwọn tó kù wọn dáràn mọ́nu eléyìí ìròrí tí ò lálàáfíà tí ò rí di jòkó òní sọ pé kìí sọ̀ràn yàn ìyẹn òní táwọn àfá ahmad àtàwọn tí wọ́n dúó tí wọ́n tẹ̀lé wọn àtàwọn ahlul hadith òní táwọn lé lórí tọ́ àwọn mínú àwọn alfa yìí làwọn zọ̀hìríyà àwọn wá dúó lórí pé kódà ó kú lọ́nà lásán jàmá pé májẹ̀mú kan ló ti bọ́ fún pé ó dàbí ìgbà téèyàn ń kírun láì lálù àlá ẹni bá kírun lálù àlá só nírun ẹni bá kírun tí ò bo ìhòhò rẹ̀ só nírun tán nírú májẹ̀mú tí àlù àlá jẹ́ ká tó lè kírun irú ká tó jẹ́ ká tó lè kírun wọ́n ní ni kíkí níjàmá májẹ̀mú lòun náà jẹ́ ọlọ́run tó lè gbàrún lọ́wọ́ wa atúnwárí nínú àwọn àlùfáà tí wọ́n wá yanjú tó yẹ pé bí wọ́n ọ̀rọ̀ ọmọ ẹ̀bọ́rọ̀ àwọn bọ̀hìrí àti ọ̀pọ̀lọpọ̀ tí máa ń dànù tó pàláì ọ̀rọ̀ làwọn náà tó wá dé lórí bí Abul Wafa ibn Aqil al-Hanbali alayhi rahmatullah wa sheikh islam ibn Taymiyyah al-Hafid alayhi rahmatullah àwọn náà wá dúró lórí pé ó dàbí pé táwọn ilé ìwú yìí òun gangan ni kókó ní tó wá kù ní pé bí kálukú ti wá wì yìí a máa ó yẹ ká máa lẹ́kọ̀ọ́ kan ẹ̀kọ́ ni pé báwọn àfáà bá níyapa ẹnu báyìí nínú àwọn àṣìṣe àti àṣìwà àwùtẹ́lòmíì máa ń ṣe ni pé yóò wá nítọ̀ ẹ̀ ń gba àwọn àfáà tí wá yapa ẹnu báyìí ẹja mú un tó wù wá ń ààyè mú un tó wù ní o pọ́ ọba ti mú un tó wù ọ́ ń bẹ́ẹ̀ ọmú fẹ́nu pọ́ ọba ti mú un tó wù ọ́ ń ọmú kínú ọ ti mú fẹ́nu nu o táwọn àlùfáà bá yapa ẹnu lórí ọ̀rọ̀ àwọn àlùfáà kan lọ pé bí báyìí lọ́rọ̀ àwọn àlùfáà kan lọ pé bí báyìí lọ́rọ̀ èyí tó kù ni pé tọ̀ àwọn eléyìí tán lọ báyìí kí làwọn rí ẹja gbọ́ kí lẹ́ẹ̀rí wọn tó ráwọn àlùfáà kan lọ bẹ́ tẹ̀lé ta ni wọ́n bẹ́ tẹ̀lé so yín tí wọ́n ni kí wí tí wọ́n bẹ́ tẹ̀lé kí Muhammad sallallahu kí ni súnà so tí bá ń àti tí ń bẹ nínú súnà ó ní yóò máa jẹ́ lọ́dọ̀ tiẹ̀ ó ní yóò sì máa jẹ́ nǹkan gbára lé tiẹ̀ tó tọ́ bá láwọn àfa àyapa ẹnu àwọn àfa àkọsọ báyìí àwọn àfa àkọsọ báyìí àwọn àfa àkọsọ báyìí àkọ́kọ́ tọ́kọ̀ ọkọ́ mọ̀ bí ọ̀rọ̀ ni pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀ ni mú kokokoko mọ́ nítorí pé in tó fi lè mú káwọn àlùfáà kan rí báyìí káwọn àlùfáà mi ò tó rí báyìí káwọn àlùfáà mi ò tó rí báyìí ọ̀rọ̀ ní ti kúrò lọ́rọ̀ pé á láwọn àfáà tí wọ́n ń sọ lòfẹ́ nú àwọn àfáwọn ò wá mórí bọ́ lọ́dọ̀ ọlọ́run táwọn ò bá ti lò fẹ́nu ó wá kú ìwọ tí wọ́n wá gbọ́rọ̀ àwọn àlùfáà tán ni wọ́n yapa inú yìí àárín yìí ẹ dákun yẹ ká yanjú ẹ̀ fúnra wa dáadáa torí ló ní ẹ àwọn àfáà yapa inú náà ni ó mọ ibi ṣẹ̀rí ẹ wọ́n ti láwọn àfáà yapa inú lórí ẹ̀sọ́ yẹ ká sì tó wù á irọ́ o tọ́ba ilé ti ṣèyí tó wù wọ ìtumọ̀ ní pé ìfẹ́ inú tiẹ̀ lọ ṣeun èyí tó kù ní pé tọ́ nígbà àwọn àfáà kan la lè ṣe kílẹ̀ rí wọn wọ́n wá pẹ́ẹ́rì wọn jáde wọ́n láàbí ìsì báyìí wọ́n láyé alukurani báyìí wọ́n nínú ọ̀rọ̀ báyìí wọ́n nínú báyìí ẹ̀rí báyìí tí wọ́n wà ọ wà gbọ́ gbogbo ẹ̀rí tí wọ́n. tọ́ àwọn eléyìí náà táwọn náà sọ pé à lè ṣe ẹ̀yin náà kẹ́rì tí yín náà jáde àwọn náà wá kẹ́rì wá ẹ báyìí ẹ̀ báyìí àwọn náà wá wò báyìí àwọn náà wá wò báyìí ẹ̀rí méjèèjì nígbà tó o bá wá gbọ́ ọ níta asọ́bà ọ ní tẹlẹ́yàmẹ̀yà pé àfa àlágbájá láàfa àtiwá kí ni jáfa àtiwá àfà ọlọ́run náà sí ọ ọlọ́run rán àfà àkẹ́kẹ́ sí wà so ọ gbọ́dọ̀ mú àfà àkẹ́kẹ́ ìntàfà àti wá dúó lé lórí ọ̀nà làwọn mọ̀ tẹ̀lé ìjókù ní pé wa kílẹ̀ rí wọn àfà yín wá mẹ́rin wá àlùfáà míì tó ń wa kílẹ̀ rí wọn ọ wá gbé ẹ̀rí méjèèjì yẹ̀wò èyí tí wọn náà bá wá rí kó tẹ̀sùn wọn nú ọ̀rọ̀ méjèèjì ibẹ̀ lọ́wọ́ aṣekínú ibẹ̀ lọ́fíìsì fi ètè ń jọ tó bá ń bẹ ọ léèrè pé èsì ọ̀tọ̀ sọ nǹkan báyìí nínú ìdájọ́ báyìí ọ̀ní ní àfa àwa sọ pé o ẹ̀rí ìhun tó kọ̀ǹbíǹsì rẹ o ẹ̀rí ìlọ́wà mú wa pé a ah, ẹ lóòótọ́ wọn láwọn àfa mi sọ mi o àmọ́ àwọn àfa eléyìí àwọn mú ẹ̀rí báyìí wá ẹ̀rí yẹn sì tẹ̀sùn wọn nínú ọkàn mi tọ́ọ̀sì gbọ́dọ̀ fífẹ́ ẹnu tẹ̀lẹ́ rí tẹ́láàrin yìí àwa mùsùlùmí a bùkátà sí nígbà tí ìyapa inú bá dé láàrin àwọn àlùfáà nítorí wá kù ni pé àwọn àlùfáà tí wọ́n ní ọ̀ranyàn ni lórí kálukú wa káàkiri jàmá àfi tí làlúrí àbí ẹskúùsì kan bá ṣẹlẹ̀ lókù bí alákòjúwe àsìkò tán kírun jàmá lọ́wọ́ ìwọ ti sùn lọ àbásìkò tán kírun jàmá lọ́wọ́ ọ̀tí ẹ̀gbọ́ pé wọ́n ṣe ìkọ́mọ̀ ọ̀gbọ́ pé wọ́n pèrún gan bí a bí tí wọ́n ti ń iṣẹ́ tiẹ̀ lọ́wà ìgbà tó kàn bí sọjí pé á ọ̀wọ́ ago báyìí dé wọ́n ti kírun wọ́n ti kírun jàn máa tán ìwọ náà bá dìde ibẹ̀ ń wá dìde ẹ̀mọ̀ pé wọ́n ti kírun tọ́kọ tó mọ̀ ọ̀ní ọdúnrúnù so àwọn àlùfáà kan wá dúró lórí ẹ̀ pé béèyàn bá nídìí kan tó dí i lọ́wọ́ bóyá ó sún gbàgbé àbí ò tiẹ̀ sùn àbó dùn àsìkò òun ò tí kò mọ̀ pé wọ́n ti kírun bóyá yẹ kán fi máìkì pèrun kò wá sí pọ́n mọ́sálásí àbí máìkì kò kàn ṣiṣẹ́ wọn kò sá gbọ́ àbí lásìkò náà orí ààrẹ kan ló wà tí ò jẹ́ kó lè dìde wá kírun jàmọ́ tó fi wá ń kírun rẹ̀ nínú ilé táwọn excuse yìí bá wà lóko kílẹ̀ rí àwọn tí wọ́n dó lórí eléyìí wọ́n kó àwọn ẹ̀rí tó pọ̀ wá àkọ́kọ́ àkọ́kọ́ mú àyà alukur'ani ibi tọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ ń pa sọ̀látùl khawf ọlọ́wọ́ asọ́fà nẹ́bùwà muhammad sallallahu alaihi wasallam ní pé idha kunta fihim fa aqamta lahumus salah níbi ànábì tẹ bá ń bẹ ojú ogun ni ìyírun ó làwọn àlùfáà máa ń pè fún wa ní sọ̀látùl khawf irun tá a wá ní sọ̀látùl khawfi yìí tí í ṣe irun tá a bá ń bẹ lójú ogun yìí ọlọ́run tún wá ń narẹ́ tiẹ̀ fún wa ní alukur'an ó wá ń narẹ́ tiẹ̀ lọ́nà kátùmọ̀kì ní jàmá ibi ọ̀làwọ̀ àbáwá mú pé tẹ́rí pọ́nrán yẹn ńlá ní kíní yìí pé bí ò bá jọ́ràn yẹn lórí kálukú ni ló irú ojú ogun bọ́lọ̀ ó bá tiẹ̀ ní akírun ẹ kírun nìkan ni ò bá wí kò tún ní máa sọ pé ká máa kí ní jàmá eléyìí jẹ́ ní alákọ̀ọ́kọ́ nínú táwọn dúólé lórí tí wọ́n fi ń júwe pé alẹ́ dandan òní ká máa kírun jàmá bó ti ẹ̀ ṣe pé níbi ìrun jàmá tójú ogun àwọn ẹ̀dẹ̀ kan wá ń bẹ tọ́lọ́wọ́n ọba wá ṣe àmọ́ tó ti bó ṣe ṣe ẹ̀dẹ̀ tó gbóò ló ti ní á fi jàmá ni ìgbà tí ìrun ojú ogun tó máa ń kúrò ní pé ẹ sí jàmá mọ́ ojú ogun ó ti dojú pé ẹ̀mí ti ń bọ́ ẹ̀jẹ̀ ti ń sàn tó wáyé pé kò tí ì dojú ogun bẹ́ẹ̀ ó ti wà nípa àwọn ọ̀tá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná ń bẹ́ẹ̀ bí ẹ kó dẹ̀ ti ń ríra yín ẹ sì máa mẹ̀ǹtẹ́ nìjàmọ́ àmọ́ ti di pé ogun ti di pé ẹ ti jọ wọnú ara yín kálukú ti ń sára wọn ẹ ti ń yẹra yín ẹ ti ń ṣe gbogbo ẹ ogun ti lẹ́nu ibi irú bẹ́ẹ̀ ìyí tọ́ kódà irú bẹ́ẹ̀ ọkàn mọ̀ kí báyìí lórí lórí bọ́ ti mú ìdàdá ní àbíbọn náà lọ gbé dání ni bó ti pọ̀ ọkàn rí ọkàn tẹ́rí báyìí ọkàn ọmọ sí gbogbo ẹ̀ ẹ̀mí lókù tó fi mọ̀ kí ẹnu rẹ lókù tí ó mọ̀ ṣe àbùkà à ń rùkú à ń forí kanlẹ̀ kò ní nẹ́sẹ̀sì ìmọ̀ ìgbà òun ni jàmáà tó bọ́ lójú ogun àmọ́lá ìjẹ́bẹ̀ bò ní wọ́n ti kí ó kírun ní jàmáà ilé ìkọ́kọ́ jẹ́ ẹ̀rí káwọn tí wọ́n ní ká mọ kí ní ọ̀ràn yẹn tí wọ́n mú wa ẹlẹ́ẹ̀kejì wọ́n lọ́ba tó wọ́n wọn lọ́nà Qur'an bá ní Qur'an bá sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ bọ̀ yóò máa ní warka'u ma'ar raki'in warka'u ma'ar raki'in ẹ máa kírun ẹ máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n ń e máa kírun nù ní pẹ̀lú àwọn tí wọ́n ń kírun ìyí ní pé ẹ kírun yín ní ìrun jàmá bákan náà hadithi wá ké gẹ́gẹ́ láàárọ̀ yìí ẹ̀rí nẹ́bí lakọ̀dẹ̀ hamamtu and amúrọ̀ rọ́jùlá pé mo ti dà ní mo ti gbìtá ìdìrí pé kí n tiẹ̀ ní kó ń délẹ̀ kó máa lọ rèé kírun fáwọn èèyàn nígbà bá pẹ́ nìkan lọ owó wa máa di fáwọn tí ò wá kírun àwọn ò máa lọ rí dáná sun ilé lé wọn lórí àwọn àfáà mi ṣe rí pé bí ẹ bá ṣe pé ó jọ́ràn yàn bóòlà nẹ́bì ó ṣe máa nírú àtẹ adéòjìmọ̀ àtẹ́mtì àti máa lọ rèé dáná sun lélé wọn lórí ó ń dájú pé nǹkan fílẹ̀ ọ̀ràn yẹn ni ìyóò náà ni ó máa jẹ́ èsì fún àwọn tí wọ́n sọ pé ọ̀ràn yẹn ni pápá kan mùsùlùmí bí bí táwọn púpọ̀ bá ti kí táwọn díẹ̀ ò bá kí ń kọ́ kò sí láìfí ká ní kò sí láìfí táwọn díẹ̀ ò bá kí ni anábì ti pàṣẹ páwọn kan ó ti mọ kí jàn mọ́ lọ àwọn tí ò wá kí ló fẹ́ lọ rèé dáná súnlé lórí èyí ń jẹ́ àwọn ẹ̀rí táwọn tí wọ́n ní ọ̀ràn yàn ni tí wọ́n tí wọ́n mú wá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ bákan náà ọkùnrin kan ó wá bá anábìwá Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin yìí afọ́júwá ni kò rí náà ọkùnrin tí ó wá rí náà yìí ìgbé wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì àtàn ń pèrún ní mọ́sálásí èmi ni tí ó fà mí wá mọ́sálásí ọ̀nà ó é ṣe kí n wa Muhammad sallallahu alaihi ọkùnrin wá ń béèrè ẹ̀dẹ̀ lọ́dọ̀ ànábì ànábì mi wá fẹ́ béèrè kí mo fẹ́ fún mi permission pé kí n máa kírun tèmi ń lé gbọ́kùnrin yìí jẹ́ request báyìí anábì ni ó dáa kò sí láìpẹ́ ọmọ kírun tiẹ̀ ń lé dá ọlọ́run máa gbarun rẹ̀ gbọ́kùnrin ní ṣe lọ pẹ̀lẹ́mọ̀ wẹ́lá bó ṣe yí padà kó máa lọ báyìí dáa anábì ni wá wá wá wá wá wá wá wá dóná hal tasma'u nida bis sala ǹjẹ́ bọ́ bá ń bẹ́ńlẹ̀ rẹ̀ ọ máa ń gbọ́ pé wọ́n ń pèrún pé hayya ala salah ẹ máa bọ̀ wá kírun àbí ọ̀yẹ́ máa gbọ́ faqala na'am ó ní ànábì mo máa gbọ́ bá ojú nìkan ní etí ò ni etí ò èyí gbọ́ bá ń èyí kan rí náà nìkan ni ànábì ní tọ́ fa ajib tọ́ bá ti gbọ́ nígbà tí wọ́n bá ń yà á jẹ́ tí wọ́n náà ìtumọ̀ rẹ̀ ni wá mọ́ṣáláṣí kọ̀ wá kírun ẹ dákun ẹni yìí afọ́jú ni o number one ẹni yìí ọ̀nà tí ó tọ̀ wá sí mọ́sálásí bò lọ́nà náà ti rí ọ̀nà ni ó tún dá tó ń ti bẹ́ anẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam anẹ́bì jì dúró lórí pé irọ́ àfikún ma ṣe kínú àfikún ma wá mọ́sálásí wá kínú tánàbì bá lè máa wá sọ báyìí fún na ẹ dákun ìwọ́tọ̀ na ìwọ́tọ̀ ọ̀fọ́ lójú kọ́ gbòó ní kí a ti anábùwà muhammad sallallahu alaihi wasallam ó sọ kìíní kan náà nù hadith ó ní máa min thalathatin fi qarya ó láàánú máa ráwọn èèyàn mẹ́ta kan kan máa bẹ ní abúlé kan àbí kan máa bẹ ní ìletò kan la tuqamu fihimu s-salah káwá gbọ́ pé nínú àdúgbò wọn wọn èyí tí ẹ wá kírun jàmá ó ní àfikó ṣe pé kíṣe ìtaálì kó jẹ gàba lé wọn lórí anábì ní ẹ̀yin mùsùlùmí jẹ́ ń sọ fún wọn tí ẹ̀wọ́ tó ń gbọ́ mi fa alayka bil jama'a ó lóye àdọ́wọ́ rẹ o ìrun jàmá ó dọ́wọ́ rẹ eléyìí láàbí máa rí pé àfi ká gbìyànjú ká máa kírun ká máa kírun jàmá <clears throat> abákanáà àdísì mi náà tún wá ó tún wá ń bẹ bó ṣe pé eléyìí àwọn mínú àwọn àlùfóòmà ní kò lálàáfíà àdọ́dọ́ ànábì ìpè abáfẹ́ wádìí rẹ̀ ọ̀dọ̀ Abdullahi ibn Abbas nìkan ni ká gbà kó dé sàábì ànábì ló wí kìí ṣe pọ́rọ̀ ànábì sòsí kí lọ́rọ̀ náà ó ní man sami'a an-nida ẹni tó bá ilé gbọ́ tí wọ́n ń pèrún falam yujib kò wá dá olùpẹ̀rún lóhùn kò jẹ́ pé fàlà sọ̀láàtàlà ẹni irú ẹni bí ò nírun ìlà nínú ọ̀sẹ̀ àfi tó bá lé ẹskúùsì kan ọ̀rọ̀ ibi ò bá lálàáfíà dọ́dọ̀ ànábì ó lálàáfíà dọ́dọ̀ abdullah ibn abbas radiyallahu ta'ala an wa an sahabati ajma'in so eléyìí ó jẹ́ ìtọ́ka àwọn àlfà táwọn ní a ah, ìmọ̀ kírun ní jàmá kí ni yóò máa jẹ́ ọ̀ranyàn ọ̀ràn èèyàn tó tún wá jẹ́ ọ̀ràn èèyàn lórí gbogbo individual èmi gbọ́dọ̀ máa kí tèmi ìwọ náà sì gbọ́dọ̀ máa ẹ gbọ́dọ̀ máa kí tiẹ̀ àwọn mínú àwọn àlùfáà àwọn wá ní ojú táwọn fi wò ń tà wọn ó ní pé asákàn gbọ́dọ̀ máa kíjọ máa nù lú ni dandan kọ́ ni lórí gbogbo àwọn èèyàn tàbí ká tiẹ̀ níbi yá sunnatun mu'akkada ǹjẹ́ sílẹ̀ rí sí ẹ̀wọ̀n nítorí pé hadith táwọn yílá tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àdífẹ́ níláké ní dárúsù tó lọ ó ní sọláàtù jama'a ó ní ká kírun ní jama'a tẹ́bùdùlù sọlẹ́ àtẹlifásì ó lóore ju ìrun àdákí lọ ní nǹkan bí ipò sábẹ̀ ìwà ìṣẹ̀rí iná dárọjà ní tó bí jù lọ lọ bí 27 wọ́n ní tábà ipa nẹ́bì padà ń fi ládárin lẹ̀ fẹ́ni tí ò kí jama'a ó kàn já àwọn àfáà wa ní

kí wá ní ọmọ máa nábì sọ pé òun fẹ́ máa lọ rí dáná sun ilé mọ́ àwọn ẹni tí wọ́n wá kí irun jàmá ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ àwọn náà tún mú ẹ̀rí kan wá àti kí àdìsí náà láìpẹ́ yìí nípa àwọn méjì kan tí wọ́n ti kírun nu ilé wọn tí wọ́n padà wá wá sí mọ́ṣáláṣí táwọn kan wá jókòó kalẹ̀ síbì kan títí tá sì ń kírun jàmá mi lọ́wọ́ tánábì wọn sọ fún wọn pé ah wọ́n ń kírun jàmá lọ́wọ́ ẹ̀yin sì tún jókòó ẹ̀yin tí wọ́n ń sọ ọ̀rọ̀ ń bẹ wá ní àwọn ti kírun ọ̀ràn àyàn tẹ́lẹ̀ ni nígbà táwọn ẹgbẹ́ lé anábíwá ni ẹmọ́ mọ̀ sí bẹ́ẹ̀ mọ́ ń gbà mí tẹ bá ti wá dé mọ́sálásí tẹ rí pé wọ́n ti kírun tí wọ́n ti ń kírun lọ́wọ́ ẹ̀yin ò bá ti kírun tẹ́lẹ̀ ẹjọ́ ìní wọn kẹ́yìn ó mọ fi yan nàfìlà náà ń bí àwọn àfáwọn tó mú ẹ̀rí wá pé àwọn ẹni ilé náà ti kírun anábí ò dẹ̀ kọ̀ndẹ́mù ìrun tó àwọn àlùfáà fèsì pé àwọn ẹni tẹ́ ń sọ ẹ̀ẹ̀mọ̀ bóyá ó lẹ́ káànábì náà ti mọ̀mọ̀ wọn ló jẹ́ káànábì owulẹ̀ gbójú kúrò ń bẹ̀ ìwọ́n tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni kí ni ó lè máa nábì sọ pé òun ó mọ lọ rè dáná sunlé mọ́ àwọn ẹni pé wọ́n wá kí irun jamaa ala kulli hal kí la fẹ́ mú bí gbogbo àlàyé ọ̀rọ̀ yìí ni pé eré ọmọ ìyá mi tó mùsùlùmí inú kíkí dákun jàmọ́ ọ̀ràn yẹn ni o fardun ala al kódà ìjọ́ràn kìí ṣe ìjọ́ràn yàn lórí ẹ táwọn kan bá ti wá ń kí káwọn kan mọ jòkó yúrọ ọ̀ràn yàn ni lórí gbogbo káàfà kémi ó kí tèmi kí wa ló ìjẹ́ kínú ìwọ náà kí tiẹ̀ yíò láti wá rí pé tí ìkí níjànmọ́ bá wá ní ẹjọ́ nú tó tó báyìí táwọn àlùfáà tí wọ́n bá ń discuss ẹ̀ tó tó báyìí dákun bóò ní ká ti wá sọ ti ẹni tí ò bá wá kí tí ò bọ́ta wá kírun níjàmá tàbẹ́ni tí ò tiẹ̀ kí rárá ló fi ẹ́ pé gbogbo àwọn ẹni tí wọ́n kí ń kírun eh, ọlọ́run bá fi rọ̀yìn lọ́rùn ọlọ́run bá fi rọ̀yìn lọ́rùn ọlọ́run bá fi rọ̀yìn lọ́rùn irun kíkí è e ṣe ń tà máa ń fi ń falẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ń tó bá di ní ọjọ́ ìgbéǹdẹ̀ alkiyama awwalu ma yus'alu anhu al-'abdu yawm al-qiyamah as-salah tó bá ti jọ́nà pé ìdí wọ́n kọ̀ọ̀kọ́ mọ̀ ní káwà rojọ́ lé lórí níjọ́ ń gbé ìdàlùkìyàmọ̀ ó ní as-salah irun ní so tí irun rẹ̀ tó jọ́nà yẹ̀yẹn tí irun ní bá tó yanjú ní ó tó di pé ẹyẹjá wà wò sóyọ sọ́dákọ̀ ẹyẹjá wà wò ṣe máa ń sọ ẹbí pọ̀ ẹyẹjá wà wò ṣe máa ń ṣe dáadáa sáládùúgbò ẹyẹjá wà wò ṣe máa ń ṣe dáadáa sọ́rẹ̀ẹ́ ó yẹ já wá wò ó só ní ṣe olóore tí máa ń ṣe ṣe máa ń tọ́jú àwọn èèyàn ṣe máa ń ṣe dáadáa ṣe máa ń náwó ṣe máa gbogbo ṣe dáadáa ta máa ń yẹ ṣùgbọ́n lè asàfi ṣẹ̀dí ó bà nínú jẹ́ lè pé a máa ráwọn èèyàn lè tí wọ́n máa ń ṣe dáadáa gan-an kí dáadáa wọ́n pọ̀ pàápàá tó pọ̀ bùháyà ẹ máa rí dáadáa wọn níbi ká sọ ẹbí pọ̀ ẹ máa rí dáadáa wọn níbi ká máa tọ́jú aláṣẹ dáadáa sáládùúgbò ẹ máa rí dáadáa wọn níbi ká ṣe dáadáa sọ́kọ ẹ mọ̀ rí dáadáa wọn níbi ká ṣe dáadáa síyàwó ẹ rí dáadáa wọn níbi ká ṣe dáadáa sọ́mọ àmọ́ tó bá di bí irun kíkí yóò ṣe àwọn ọmọ ádámù ẹ̀yìn àfà ẹ mọ̀ bá wa bẹ lọ́hùn àfà àwọn lọ́wọ́ rí tí ò níṣẹ́ tí ó mọ̀ bá wọ bẹ lọ́hùn. nígbà tó fẹ́ jẹun ọ̀ ní abẹ́ bẹ ọlọ́run kọ lè róúnjẹ jẹ níjọ́ tó ń bá sọ́jà àtọ́run rà yìí tó wú ilé tó wù ẹ́ ló kọ́ ìwọ ló design ẹ̀ fún rẹ o ní abẹ́bẹ́ lọ́n kó tó nílé kọ́ o ní abẹ́bẹ́ lọ́n kó tó lè máa gbé ilé rẹ̀ nígbà tó kọ́ tán ìwọ náà rí orí gẹ́gẹ́ bí ọlá orí gẹ́gẹ́ bí ọlà orí gẹ́gẹ́ bí oore tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ṣe fún ẹ àti wá gbọ́ pé ọ̀yí wá kírun dákun kí láǹfààní rẹ̀ kí ni ìwúlò rẹ̀ fọ́lọ̀ ọ̀bà túbọ̀ tó ń ṣeun kẹ́ni gbogbo ẹni tó bá ní ìwà ìwọ ọmọlúwàbí tó dáa sáládùúgbò tó dáa sóbì tó dáa sẹ́bí tó dáa sára ìtumọ̀ rẹ̀ ni pé ó níwà dáadáa sẹ́dá bíi tiẹ̀ nù ó níwà dáadáa síta ní sí ẹ̀dá bíi tiẹ̀ kẹ́rí bá ti wá ń wọnú ẹrú ẹ̀ tí ò bá ti mọ́ kírun ìtumọ̀ rẹ̀ ni pé kò níwà dáadáa síta ní Allah subhanahu wa ta'ala kẹ́rí ìwà táa mọ́ ń wù sọ́lọ́run ń iwa ìwà tá a máa ń wù nínú àwọn ẹ̀dá iwa taa ma wu máa Muhammad sallallahu alaihi ẹni tí ó wà sórí ire parí òun lẹni tó bá ní ìwà dáadáa sí ìrẹ̀mẹ́tẹ̀ẹ̀ta yìí dáadáa sí tí ṣe títà nẹ́bùwa Muhammad sallallahu alaihi wasallam bó lọ ṣe níwà dáadáa sí abẹ́dà ó ní kó máa tẹ̀láṣẹ ọlọ́run tẹ̀lófin rẹ̀ tẹ̀lé tó bá fi lọ́lẹ̀ fún wa ọ níwà dáadáa sí adẹ́dànù bó lọ ṣe níwà dáadáa tó jíṣẹ́ adẹ́dà títà nẹ́bùwa Muhammad ó náà ní kó máa tẹ̀lé súnà kọ́mọ́ bá wọn ṣe bídà kọ́mọ́ fi má fi ìjọsìn rẹ̀ tẹ̀lé ẹnì kankan àbídání àfànàbì ẹnu mọ́ ń tà nábì bá mú wá nìkan ó lọ ọmọ bíi ṣe jọ́sìn fọ́lọ́ dáadáa títà nónì sáàdínàbì nìyẹn ìkẹta ó ní kọ wá níwà dáadáa sí àwọn ẹ̀dá àwọn ẹ̀dá yìí rẹ ọmọ sọ ẹbí pọ̀ ìwà wù nù gbogbo tí ń jẹ́ dáadáa ó mọ̀ darí ẹ̀ sí wọn ọ̀rẹ́ rẹ dáadáa mọ́ mọ̀lẹ́bí rẹ dáadáa gbọ́dọ̀ mọ́ ṣe látọ̀dọ̀ mọ̀lẹ́bí rẹ àwọn dáadáa wí yìí gbogbo ẹ̀ náà kọ́ lówó gbogbo ẹ̀kọ́ ní kíní gbogbo ẹ̀kọ́ lówó kódà aládùúgbò rẹ dáadáa tọ́ bàtí aládùúgbò kò nígbà tó bá tó bù wọn lówó kan kí wọn pẹ̀lú ẹ̀tú kan ojú ṣe dáadáa sí wọn kíní kan ṣẹlẹ̀ nínú àdúgbò wọn nídìí ká jáde láti wá tó ṣe ìwọ náà bọ́ dáadáa tó mọ̀ ṣe sádùúgbò nù ọ̀rẹ́ dáadáa tó mọ̀ ṣe sí wọn ìtọ́bájẹ́ sì ń pè ní dáadáa kọ́ mọ̀ ṣe náà mẹ́tẹ̀ẹ̀ta rèé jọmọ́ olóríire parí òun lẹni tí ó dá sí adẹ́dà ó dá sí òjíṣẹ́ adẹ́dà ó sì dá sí àwọn ẹ̀dá ó dá lọ́dọ̀ ẹbí ó dá lọ́dọ̀ òbí ó dá lọ́dọ̀ ọ̀rẹ́ ó dá lọ́dọ̀ ojúlùmọ̀ ó dá ládùúgbò ó dá níbi iṣẹ́ ó dá nínú ilé ó dá síyàwó ó dá sọ́mọ ó dá sọ́kọ ẹni tọ́lọ̀ ń bá ní kó rí báyìí ìwọ tó o bá rí báyìí èmi ti ń kí ọ látàsìkò yí pé ọkú oríire o kódà à ń fọ́n ròdùnú pé irú rẹ̀ náà retí lálùjánnà ọlọ́mọdé àti ní àti ìlọ́mọ àlùjánnà ṣẹ́rẹ́ ni tó bá ti wá yẹ̀gẹ̀rẹ̀ nínú mẹ́tẹ̀ẹ̀ta ó ti ṣílẹ̀kùn orí burúkú kalẹ̀ orí burúkú nìkan jura wọn lọ ní ẹni tó dá kádẹ́dá ń tẹ̀ ló fi ọlọ́run yóò kírun yóò gbáwẹ̀ gbogbo tí mẹ́nà alukur'an yóò máa pọ̀ fi ọlọ́run bá mọ́ ó jìnà sí ìná ó jìnà sọ́tí ó jìnà sí tẹ́tẹ́ kò dẹ́ṣẹ̀ sọ́lọ́run kódà ó tún dá lọ́dọ̀ ànábì ń ṣe súnà súnà nọ́bì ní ṣe níbi àkídà àkídà nọ́bì ló fi tẹ̀lé rẹ̀ ìmọ́nájú rẹ̀ ta nọ́bì ló fi tẹ̀lé òun rẹ̀ níbi ìmúra ìmúra nọ́bì ni òun ló nínú ìgbọ̀nyí ṣòkòtò ní òtó lẹ́yìn òun ló jẹun tó ń borí òun ló jẹun tó ń bojú yìí gbogbo ẹni kí ló fi ń tẹ̀lé ànọ́bì tó lọ́ àṣàlà ó fún ilé àbí òfin mẹ́ ìgbà tí ó bá wọn lọ yẹ gẹ̀rẹ̀ ló bá yẹ gẹ̀rẹ̀ níbi ọ̀dọ̀ àwọn ẹ̀dá kò bá da sáwọn ẹ̀dá ó fẹ́lì lọ́dọ̀ ẹbí ó fẹ́lì níbi ìwà aládùúgbò àbólọ́ fẹ́lì lọ́dọ̀ òbí abúlọ fẹ́lì níbi ìwọ ọmọ abúlọ fẹ́lì níbi ìwọ ọkọ abúlọ fẹ́lì níbi ìwà ìyàwó jọmọ́ mùsùlùmí kẹrọ́nà méjì tó ti dá yẹn ìyẹn fún ní àṣọ́ráǹsì pé yóò wọ àlìjọ́nà àmọ́ lọ́dọ̀ àwọn ẹ̀dá tí ò ti dá yìí ń júwe pé ó ṣeé ṣe kó tọ́ iná ó lè wọ nọ́fà ìmọye ọdún ó lè lọ àìmọye ìgbà nínú jahannam kọ́lọ̀ tó padà sánú rẹ̀ ẹrúbìnrin kan àwọn abá nàbùwà Muhammad sallallahu alaihi wa sallam ẹrúbìnrin yìí sọwọ́àmà níbi ká gbàwẹ̀ ó ń gbìyànjú yóò gbọ́ ọ̀ràn yẹn tán yóò tún mọ gbàwẹ̀ náfìlà kọwọ́àmà níbi ká kírun ká kírun tó jẹ́ ọ̀ràn yẹn ká tún wá mọ kírun tó jẹ́ náfìlà ká jí lóru ká kí dùhà ká kí gbá eré ànábì ọ̀gá lóbìnrin a ní ànábì àmọ́ làákínnáha tó fi jí rọ́ọ̀nà ha àmọ́ bí tọ́rọ̀ rẹ̀ kan kù sí ni pé tọ́rọ bá dọ̀ ohun àtàládúgbò rẹ̀ pọ̀ báyìí ah ebú ni o yóò máa bú wọn ni yóò máa sọ̀rọ̀ òdì fí wọn ni ọ̀rọ̀ kò bá kò gbé ọ̀rọ̀ tí wọ́n nílé gbàgbé nílé ayé wọn oní máa ń sọ sí wọn ìyá anábì irú ẹni tó rí báyìí bóò ni ọ̀rọ̀ rẹ̀ anábùwà Muhammad sallallahu alaihi wasallam sẹ́mọ gbólóhùn kọ́tà anábì anábì ni ẹ má dàrá yín ẹ má dàmú ara yín ẹ má dàrá yín lóògùn ìyá fi náà ọmọ náà ni a fi nnar ọmọ gíní ọmọ náà ni ọlọ́mọ sí ní àtìyìn ọmọ náà ẹ ogun tó dá sí ó dá níbi òfin ọlọ ó dá níbi kátẹ̀lá nàbì àmọ́bọ̀ lọ́rọ̀ ẹ̀ ti yíwọ́ ọ̀dọ̀ àwọn ẹ̀dá kódà ẹ̀rí ọkọ ẹ̀rí yóò gbé wá pé kò dá lọ́dọ̀ rẹ̀ ìjẹ́rì yẹ gbé wá fún ni pé làákín na ha na ha bí lìtá ni ha àmọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀ dá táwọn kí ni wọn ládùúgbò rẹ̀ ìtọ́rọ̀ ẹ̀bí yíwọ́nu ṣùgbọ́n ipò jẹ́ mùsùlùmí o ipò free níbi òfin tọ́lọ́ ipò níwà tó dá sọ́lọ́ ó níwà tó dá sáà èyí ti garanti rẹ̀ lálìjẹ́ náà àmọ́ bí ó ti nù rẹ̀ ni ó wá burú jù ó ó wá dá sáwọn ẹ̀dá ó níwà sáwọn ẹ̀dá lọ́dọ̀ aládùúgbò àwọn ah, ọmọ ìròyìn ẹni pé áà ah, ìyá kíní áà ah, bàbá kíní ah! àbú lágbájá ọmọ lágbájá áà àfá lágbájá áà ustaz lágbájá ah! yóò máa ṣe lára sí wọn yóò máa náwó sí wọn yóò máa náwó sí wọn yóò máa fún yóò máa ṣe dáadáa yóò máa kódà omi rẹ̀ báyìí yóò máa omi máa wá ni ó ti gbìyànjú ó ti gbìyànjú bó ti wá gbìyànjú tó yìí bó ṣe ṣe dáadáa tó yìí bó ṣe dáa tó yìí ẹ bá tún wá dénú ẹbí rẹ̀ wọ́n tún máa ròyìn ẹni o olórí ẹbí mọ̀ ẹni tó kéré jù nú ẹbí wọ́n ṣe kí ni wọ́n mọ̀ látara dáadáa rẹ̀ ẹ bá tún kú omi ẹ̀ ẹ bá tún dé ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n máa ròyìn ẹ̀ dáadáa ni lọ́dọ̀ òbí rẹ̀ wọ́n máa ròyìn ẹ̀ dáadáa ni ọ̀dọ̀ ìyàwó rẹ̀ wọ́n máa ròyìn ẹ̀ dáadáa ni ọ̀dọ̀ ọkọ rẹ̀

òun ló tún gbé kan sáà ní ilé tí yìí ní nǹkan tó tó tó àkọ́kọ́ náà èyí ò jẹ́ ọkọ̀ jẹ́ kó fèèlì yanyan irú ẹni báyìí kò sí bó ṣe níwà tó nì kò lálejò náà tí ó wọ̀ torí kò fírí lọ́dọ̀ ọlọ́run kò ní iman kò ní islam ẹ̀tún alẹ́ lẹ́lòmí òun lè fírí mẹ́un ó lè ní tawhid kìí bá wọn tẹbọ kìí bá wọn lò fúnpá kìí bá wọn dè mọ́dù àmọ́ irun rẹ̀ kò yanjú àwẹ̀ rẹ̀ kò yanjú zaka rẹ̀ kò yanjú hajj olówó rẹ̀ lọ́wọ́ kò lọ zaka owó rẹ̀ zaka ti wọnú owó rẹ̀ kò yọ zaka ó sì ní owó yìí lọ́wọ́ òun náà sì mọ̀ pé òun ní lọ́wọ́ zaka gold lánàá à ń sọ̀rọ̀ one million naira sixty seven thousand kọ́ ni zaka gold owó rẹ̀ ń sọ mọ̀ pé mílíọ̀nìyà tóun jẹ́ láti bí abáṣíbí ọdún mẹ́wàá sẹ́yìn five million àkáǹtì òun kò jẹ́ kí ni kò já ní five million rí àbí ò já ní two million rí owó olówó ti ń bẹnú owó rẹ̀ ọtí ń jẹ ìgún mọ́yán ọtí ń jẹ ìgún mọ́ kí ni mọ́yán ọtí ń jẹ ìwọ mọ́ ń jẹ́ okù báwo ni ìmánì tí ó fi wá ándù àárín ibi tó gòrò ẹlòmíì tí mọ́ wọ́n ń fèlì lélẹ́yìí ẹ̀rí tí ó da níbi ìwà yóò da sáládùúgbò yóò da sọ́ọ̀rẹ̀ yóò da sẹ́ni tó mọ̀ yóò da sẹ́ni tí ó mọ̀ yóò da sí gbogbo àwọn èèyàn àmọ́ ibi tọ́rọ̀ yóò yíwọ́ sí ni pé kò wá ní da níbi ọlọ́ọ̀lọ́dọ̀ ọlọ́ọ̀ subhanahu wa ta'ala irun kò lọ déédé zàká kéyọ ọnú owó rẹ̀ hajj kò mójútó ẹ̀ẹ́ ká ṣe dáadáa ká ṣe sọ́dá pọ̀ kò mójútó ìtì bẹ́ẹ̀ náà kò rání kò mójútó ọtí rèé jìnnà rèé kò jáwọ́ bí jìnnà kò dáwọ́ bí ọtí mímu kò dáwọ́ bí tẹ́lẹ̀ títa kò wá fírì bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run jẹ̀mọ́ ta bá gbé sórí òṣùwọ̀n tó bá yẹ kó ti lọ ní tawhid tó ti lọ rẹ̀ ní àkídà àwọn ẹ̀ṣẹ̀ tí ń ṣẹ̀ yìí náà ẹ̀rí burúkú ni fún jọ̀ǹgbé náà kìyàmù ẹ̀tì ẹ̀já mú bí irun ẹ̀gbọ́n ni aláàmẹ́bí ni awwalu ma yus'al anhu al-'abdu yawm al-qiyamah as-salah níbi ìwọ́tọ́ lọ́wọ́ ìta àkọ́kọ́ máa bèèrè lọ́wọ́ àwọn èèyàn níjọ̀ǹgbé náà kìyàmù ó ní pé irun rẹ̀ dà tó bá tó wá fírì níbi irun ìgbà náà ni ó tó di pàtó máa sọ míì Bilal tó bá mú kí ló wá nínú wọn tó àwọn ọ̀rọ̀ ìlú mi kan náà tó gbé bọ́ọ̀sì wọn so tó bá tó mórí bọ́m̀bẹ̀ ìgbà yẹn ni yóò tó di mọ̀ sọ nǹkan mi tó bá ti free níbi sọ́lá ìgbà ni yóò tó wá kan pé òkè ṣé ń gbà tó wá ń bẹ nílé ayé ṣé máa ń yọ sọ́dákọ̀ ṣé máa ń gbàwẹ̀ kódà wọ́n ní tí ìrun hadith gbé wá anábì ní tí ìrun yẹn ò bá tí ìyanjú ìrun yẹn ò tí ìyanjú gbà tí wọ́n lọ rí gbé yẹ̀wò wọ́n ní ká lọ rèé túnú ẹrú rẹ̀ ṣé máa ń yan náfìlà agbọ́pọ̀ ìran ọ̀ràn yẹn ò yanjú àbí tó yan náfìlà tó bá yẹ kó yan náfìlà tó pọ̀ láyé náfìlà yẹn ni wọ́n jàn papọ̀ mọ́ ìran ọ̀ràn yẹn ní irun rẹ̀ ó fi débi tó yẹ kó dé ní irun rẹ̀ ó fi tó ń tí ó yẹ kó tó so tí ìrun bá tó yanjú náà tó máa béèrè nǹkan míì àwọn àmọ́ rílé ní látara àìgbàgbọ́ yìí ń ta ṣàlàyé yìí ẹwà rẹ lómi ọlọ́mọsásánu wa o ọlọ́mọsíwá lónífẹ̀ẹ́nu o ẹwà gba ẹ àwọn tá a kírun yìí gan alóore jẹ́ yìí jẹ́ ń kírun lọ jọ kí ni wọ́n fi wọ́n tiẹ̀ ní wo èmi ò èmi ò kí ń bá tiẹ̀ o ẹ̀ẹ́n èmi ò àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ aládùúgbò ni ó wọ́n ti sọ níbi tó ti páàsì ni pé ọ̀dà sáwọn ẹ̀dá ìwọ náà wàá gbé sílẹ̀ àtàyè kí ni kí ni ń dùnnú kí ni ń dùnnú rẹ ọ̀dà lọ́dọ̀ àwọn ẹ̀dá àwọn ẹ̀dá ń ròyìn rẹ dáadáa ọlọ́run ọba sì ń bínú sí ọ ẹ̀dàkí kí ni ẹkọ́ máa dùnú èèyàn bí yíò kò yẹ kọ́ dùnú rárá wọ́n ń pè ìrun ọ̀kí ọ̀n kò bí ní ọlọ́run látara pò kírun wọ́n ń pè ìrun òkí àwọn màláíkà ń gbé ọtí pé torí pé ọ̀kírun àwọn èèyàn wá ń yìn ọ́ nítorí pé ọ̀n fún wọn lóúnjẹ dákun àwọn èèyàn ọ́ àwọn ń fún ọ lórí èwo lórí ilé ẹnu méjèèjì ọ̀pẹ́ àwọn èèyàn tó ń yàn oúnjẹ lómi ìkàlẹ̀ mọ́ ìyàn ni wọ́n lè mọ́ sàdúrà fún ọ àfà iná ìsì gan o subhanallah in fact ah, ọlọ́run sànù wọn gan ẹ wò kò sí jẹ bá bá déwájú wọn báyìí wọ́n á ṣe kí ni wọ́n bá yín ṣe ni wọ́n ná ìsì gan ju wọn báyìí bá ti ẹ̀ pọ̀ ibi onímọ̀ pa nàìjíríà sọ pé nǹkan yín ọ̀nà nù díẹ̀ nínú wọn ni ọ̀nà tí àdúrà fún ọ pé ah, ọlọ́run dákun máa ṣe dáadáa fún sọrí dáadáa ayé ní òtútọ̀rọ fún ọ alọ́ndakùn máa sí dáadáa fún wọn alọ́run bí tọ́ ti rí ọlọ́mọdé kó dímọ́ ọlọ́wọ́ kò ní sàdúrà àtàlìṣàmọ̀ fún ọ àmọ́ ká níbi tọ́ ti ń tẹ̀lé òfin ọlọ́run ni àwọn màláìkò sàdúrà ayé fún ọ wọ́n tó wá sàdúrà àtàlìṣàmọ̀ fún ọ wọ́n tọrọ oríire ayé fún ọ Allah subhanahu wa ta'ala ìdí rèé jàmá mùsùlùmí gbogbo ìwọ tí ọba kan níbi òfin àwọn èèyàn láyé tọ́ mójútó òfin tọlọ́run tọ́ kan lọ́rí níwà sáwọn ẹ̀dá tọ́ níwà lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ náà lọ́wọ́ ìdí nìyẹn oníkálukú wa a ní láti lọ ṣọ́ ara wa dáadáa a sì ní láti ara wa yẹ ní rẹ̀ wò pẹ̀tàkì jùlọ lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ ìrun ṣé kí ni mójútó gbogbo òde ìyàtọ̀ bá ti ń lọ àwọn òde wòlímọ̀sì táwọn àfáà kan mọ̀ sí ilẹ̀ yorùbá tí wọ́n mọ̀ pẹ̀lú báyìí tí wọ́n ní dìde tí àwọn bá nọ́bí bá ní kó mọ̀ lọ rẹ̀ súnlé mà wọ́n ni ò bá wá <laughs> rí pé ẹ̀ẹ́kàn máa wò pé irú ìsìláàmù náà wá ń ṣe níbi ìjìnlẹ̀ yorùbá wáyìí ẹ wá rí àwọn àlùfáà ni yóò tún wá mọ ẹ̀ńkọ́rẹ́jì wa káwọn èèyàn mọ lọ́rùn lára àwọn tó pera wọn láàfà ẹni tó ní pé ń ṣe wòlí mọ̀ àwọn àwọn ti pèrún ẹ ti gbọ́ pé wọ́n ti pèrún mọ́sálásí kan ẹ sì ń lu bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ náà torí owó tẹ̀ ń gbà ṣé ẹ̀jọ̀ ń jọ wo ni owó yẹn di ọ̀zọ́rù owó tẹ̀ ń gbà yẹn di ọ̀zọ́rù níjọ́ wo ló di excuse dẹni torí ẹ̀ mọ lọ́rùn lára tí ìmọ̀ máa ṣàlàyé ẹ ẹ mọ̀ tábà fi lè ní ká fi ká fi jòkó lẹ́yìn sí ká lọ kírun àwọn èèyàn ní padà wá sí orí ìjòkó mọ́ ìgbà náà wọn kún gbẹ́ tó máa padà wá mọ́ ká níṣẹ́ ládálẹ̀ ń ṣe tẹ́wọ̀n bá padà wá mọ́ ṣe báwọn náà nígbà àwọn náà nígbà ládámọ̀ náà abẹ́yìn náà ti mọ̀ pé ṣe ládákọ́lẹ̀ ń encourage wọn lólórí owó tẹ̀yìn fẹ́ gbà ń bẹ lójú yín ẹ máa rárun láde àwọn yóò amadé lágo méjì láàbọ̀ ó àmọ́ bẹ̀rẹ̀ program ago méjì ọ̀hún ni wọ́n tún láwọn kírun ò tún ní dìde wọn tún ní orun káwọn ètè lọ́rẹ̀ kí káwọn tó bẹ̀rẹ̀ irun zúrí ó wà bọ́ ń ni asiri ó dé àsìkò orun asiri ń gan àà ìgbà ń gan lọ́bẹ̀ ń dùn subhanallah asiri náà tún lọ bẹ́ẹ̀ títí magribi ti ń bá wọn bẹ̀ ní tí wọ́n náà ni magribi ti ń bá wọn bẹ́ẹ̀ wọ́n wá ṣe bẹ́ẹ̀ yóò wá fi di ìṣá ọmọ oníwòlímọ̀ ó wá dàgbé méjìlá alẹ́ ìtọ́lọ̀ bá tún ní kó tún bẹ̀rù ọlọ́run díẹ̀ ni ó yóò tẹ̀ mọ́ jẹ gbogbo ẹ̀pọ̀ ìyá ọmọ oníwòlímọ̀ bàbá ọmọ oníwòlímọ̀ ó wá dàgbé méjìlá ká tó mọ jẹun gbogbo ẹ̀pọ̀ ẹ wà mọ rí ẹ máa ronú pé àá ah, ah, àwọn àfáà kan ló ti encourage eléyìí àfáà tó wá dá wòlímọ̀ lẹ̀ gan-an òru lòun tiẹ̀ tó mọ sí gbogbo tiẹ̀ yóò wá mọ fún rẹ̀ lẹ́sùn yìí pé ẹ̀ ṣe bá ń ṣe wòlímọ̀ ní táwọn wòlímọ̀ ṣe tó fi wá ń torí ẹ̀ pa ìrun lára so gbogbo orú àwọn ẹ̀ṣẹ̀ sí báyìí ẹ dákun ẹja lọ rí kọ̀rẹ́kẹ̀ àbá ń ṣòde ìyàwó àbá ń ṣòde ìkómọ káwá máa kírun jàmá káwá máa fi ìrun ká máa rá ìrun láre táànà bí ń sọ alúrú gbólóhùn tó le báyìí nípa àwọn tí wọ́n bá ń fi tí wọ́n bá ń lọ ìrun lọ́ra abẹ́lẹ́ bá wa subhanahu wa ta'ala bimannihi wa karamihi wa izzihi wa fadlihi an yazidani wa iyyakum ilman nafi'an wa rizqan tayyiban وعملا متقبلا وشفاء من كل داء gbogbo wa pátá ọlọmọṣà tún wá sí ọlọmọṣà tún wá sí kó jẹ́ kí àgbọ́yé tó yè kúrò nípa Islam ọlọmọṣà jẹ́ kí ó yé kálukú wa náà kó jẹ́ ká túnbọ̀ lè ṣe Islam jù báyìí lọ kó túnbọ̀ fi Islam rọ̀ wá lọ́rùn jù báyìí lọ gbogbo ẹlòmíràn wa ń bẹ bá ti ń sọ yìí nípa àrùn kíkí tá à ń wí yìí irun yẹn náà máa ń ó máa ń dùn ẹlòmíì pé kò rọ̀ ń lọ́rùn ó dàtẹ́ mọ inú ọ̀rọ̀ rẹ̀ pé á ah, ó sì wù mí náà kí n máa kí ẹ gbogbo orú wọn báwọn ọlọ́run mọ́ṣà bá wa fi rọ̀ wọ́n lọ́rùn ọlọ́run mọ́ṣà bá wa fi rọ̀ wọ́n lọ́rùn àmọ́ aládùúgbò tá à fún ọ yìí ìwọ lọ́gán lọ́ọ́ ràn ara rẹ lọ́wọ́ ìwọ gangan torí pé balil insanu ala nafsihi basira ẹ̀rọ wù mí kí n máa fi kò rọ̀ mí lọ́rùn ni ọ̀ ń tanra rẹ ní o torí pé kò sí tó wà ń bẹ̀ kọjá kọ́ dìde tọ́ ọ bá sì dìde kọ ṣàlùwàlá àbójú bẹ́ẹ̀ lọ náà ni báyìí ṣàlùwàlá tán kọ kírun kò báyìí náà lọ tó bá jẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ bó ní tiẹ̀ ṣe wá ń jẹ́ ńgbà náà ìyẹn lọ́ gbìmọ̀ pé ṣèyítọ́ọ̀nù ló ti gbá ọmú nìyẹn ṣèyítọ́ọ̀nù olóṣe kí ni ó ti gbá ọmú nítòkù ni kíwọ náà wá wá bí wàá ṣe jára rẹ gbà lọ́wọ́ ṣèitán Ma máa jẹ́ kí ẹ ní rízi nǹkan wà fún ẹ láì ní máa kírun ẹlòmí ò máa bẹ ẹ ní ìmọ̀ bí wàá ṣe kí ni aládùn gbogbo àwọn àlùfáà ti ń bẹ láwùjọ wa ládùn gbogbo àwọn àlùfáà súnà tọ́lọ́ ní kọ́rọ̀ yé ọ̀wá lẹ́ni tó lè pèpè ẹjọ́ ẹ ṣàlàyé bí wọ́n ṣe ń kírun fún mi kódà níbi tí Islam jẹ́ kí irú àwọn tí ò bá mọ̀ tó ṣe tó ṣò sí rọrùn fún wọn níbi tó bá mọ̀ mọ́ náà ló sì máa ṣe mọ́ ẹnu bó bá ṣe yí ẹ mọ̀ yẹn ìmọ̀ kí ìmọ̀ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ kó ẹ tó náà bá ti lẹ́kọ̀ọ́ pa ìsìláàmù dáadáa kó náà ọ̀rá mọ́ kó ẹ kọ́kọ́ kó ẹ níbì kan kó mọ́ kó ẹ díẹ̀díẹ̀ kọ́kọ́ kó ẹ àlùwàlá kódà àlùwàlá yẹn ó lè kó ẹ lẹ́ẹ̀mẹ́ta pé èmi o báwo la ṣe mọ́ ń ṣàlọ́ alábẹ́ kọ́ kọ́ ẹ kọ́ kọ́ kọ́ kọ́ ẹ parí tán so ẹ ti mọ́ ṣe ó yẹ ilé ẹ ṣe ìwọ náà dẹ̀ ṣe fún òun náà rí kó ti mọ́ ṣe alhamdulillah ẹ tún kúrò ní stéèjì yẹn tí wọ́n ti stéèjì míì báwo la ṣe wá mọ́ ń kírun bá ṣe mọ́ ń dúró rè bá ṣe mọ́ ń rùkú rè láti mọ́ ń forí kan lẹ̀ rí ní ta sọ ní dúró rí ẹ bá wà kọ fọ́dún kan so táìmù tó bá fi wá ń kọ lọ́wọ́ yẹn ẹnu mọ bá ń tó bá lè mọ́ rí ṣe ni o mọ̀ ṣe ìjà wá bà sí rí ẹ jù ó ní pé ìwọ mọ gbìyànjú àti kíńjàn mọ tó bá ti ń kíńjàn mọ kí ni yóò mọ ṣẹlẹ̀ yóò mọ lọ bó ti yẹ kó lọ so abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala ọlọ́mọ ṣàfihàn ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó jẹ́ kọ́rọ̀ ọlọ́run kó jẹ́ kó yé wa kó jẹ́ kí súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kó jẹ́ kí ó rọ̀ wá lọ́rùn gbogbo àwa tí ẹ̀sìn ò tí rọ̀ lọ́rùn dáadáa tó láwọn èèyàn kan ń bẹ tí ó pé ẹ mọ̀ rí wọn níbi tí wọ́n fẹ́ràn ẹ̀sìn dé amẹ́tọ́nú ìbá padà ṣàlàyé ara rẹ̀ wà pé á àní ibi tí wọ́n fẹ́ràn ìsìláàmù dé ẹ̀tí ìmọ̀ wá nílé ìṣe tí kálukú lọ rí mọ̀ pé bọ́ọ̀ bá tiẹ̀ sí ìrí gbogbo nǹkan ṣe bíi tìrúkọ́ o bíi tìrúkọ́ o mùsùlùmí tí ń bá ń bẹ tí ò kírun àìmọye àwọn àlùfáà náà gbàgbé kékeré ni o so kìí ṣe pé níta àbí jẹ́ mùsùlùmí oníká kàmọ jẹ́ abdullah kàmọ jẹ́ abdulrahman kàmọ jẹ́ abdulhakim abáǹjẹ́ rọ̀ṣídá abáǹjẹ́ rukọ́yá abáǹjẹ́ rọ́bíyá abáǹjẹ́ orúkọ láwọn orúkọ gidi gbogbo àwọn ìyẹn kò jámọ́ kankan o gbogbo àwọn ìyẹn kìí ṣe gangan nípìnlẹ̀ o èmi ni kudurọ èmi ni latifa èmi ni maimuna èmi ni zulaikha gbogbo àwọn yìí ó kọ ni tó dẹ̀ dáa ó kọ ẹ wá kọ́ la fi wà lìjẹ́ náà báwo ló ṣe ń mójútó ti ń bẹnú ẹ̀ níbi tó ti gbọ́dọ̀ wá bẹ̀rẹ̀ ó kéré jù àgbọ̀dọ̀ mọ́jú lára èèyàn èèyàn gbọ́dọ̀ jẹ́ ti ń kírun ó kéré jù nìyẹn yẹn bá Abdullahi ibn Shaqiq ó ní lam yara ashabu Rasulullahi sallallahu alaihi wasallam shay'an tarkuhu kufrun ghayra as-salah ó láwọn tàbí ànábì ó lóun ò rí wọn pé kí nǹkan kan máa bẹ nínú gbogbo tá a máa ń ṣe ní Islam kọ́ ní ẹni tí ò bá ti ṣe nǹkan yìí ẹnìyẹn ti kú ní Islam ó ní tó orí tí wọ́n dú lórí bẹ́ẹ̀ òun náà lọ̀rọ̀rùn sẹ́ni tí ò kírun àwọn àfá gbà mí kèfèrí ni àwọn tí wọ́n gbà pé kèfèrí ni ẹnu àwọn àlùfà wọ́n gbà pé wẹ́l àwọn lè mọ́ sí kèfèrí ṣùgbọ́n ọ̀daràn ńlá ni nínú Islam sẹ́ni kọ́kọ́ òfojú rere wo ẹni tí ò kí ń kírun nínú Islam kò sí àfá náà kò sí àfá náà nínú àfá Islam láwùjọ àsọgbà àwọn àfá dẹ̀dẹ̀wẹ̀rẹ̀ jẹ̀kúlẹ̀ díṣẹ́ kúra ìfi o àwọn yóò kọ́ nínú àwọn àfá Islam tó yẹjú kò sẹ́nì kan nínú wọn tó fojú kiri wọ́ọ̀rùn gbogbo kódà gbogbo mọ̀dáhì ipò ńlá ní ìwà lọ́dọ̀ ẹni tí ó gbà pé kèfèrí lẹni tí ò kírun wọ́n gbà pé kí ni olórí ọ̀daràn bá ń gbé lọ́pẹ́ ọ̀daràn náà bá ń wà wá ìwọ ni wọ́n kọ́kọ́ mú kódà kan tó mẹ́rin tí ń pààyàn wọ́n ti kọ́kọ́ mú wọ̀ tó lọ́gbà pé ìwọ ẹlẹ́ṣẹ̀ ni tí bá ń kírun wọ́n gbà kó lóore jù ẹ lọ ẹ̀rí ìjọba wọ́n gbà kó sí kí ni ó lóore jù ẹ lọ ìdí nìyẹn ẹ náà kó fi wá lọ́rùn kó fi àgbọ́yé ẹ̀sìn kó fi rọ kiri ká wa ọlá al-Qur'an al-Karim ní ìbéèrè. ok dulqadir lọ sí àwọn windo sí àwọn windo náà. ọlọ́mọṣà fún alágbọ̀ọ́yé rẹ̀ wọ́n lẹ́nìkan ní àwọn ṣẹ̀ṣẹ̀ kó dé àdúgbò kan ni àwọn mọ́ṣáláṣí tí wọ́n ń bẹ ń bẹ oríṣiríṣi ní ibi tí wọ́n kọjú sí àbí bí báwo làwọn ṣe lè mọ kíbla ó rọrùn dáadáa ọlọ́run mọ́ṣá fi rọ kálukú wa náà lọ́rùn ẹni tí ok tá bá fẹ́ mọ kíbla àdúgbò ibi tá wà ẹ ká lọ ṣàkíyèsí ibi tí kí ni DSTV kíní ni díṣì yìí díṣì báyẹn ẹjá lọ wo ẹ̀ńbó ló kọjú sí ládùúgbò wa ká lọ wo kíní jọmọ́ ibi tó bá kọjú sí ní àdúgbò wa ibi tó bá kọjú sí yẹn ibẹ̀ ní kíní ibẹ̀ ní kíbla ibẹ̀ náà ní ká máa dájú kọ kírun ẹjá wá pàkíyèsí wa tàbá wà ládùúgbò kan tí kíbla mọ́sálásí ibẹ̀ bá ń yàtọ̀tọ̀ síra wọn méjì ni. Ẹ máa kó ṣe pé àwọn mọ́sálásí kan ṣe mistake wọn kọjú síbi tó yẹ kí wọ́n kọjú sí ká wò ó èwo ló kọjú síbi tó yẹ kó wà ẹni tó àwọn tó bá kọjú sí right direction àwọn làá mọ̀ tẹ̀lé láti bí kírun pẹ̀lú ká tún lọ wo kíní tí aṣọ lẹ́ẹ̀kan ẹlẹ́ẹ̀kejì ó ní pé ta tún mọ́ fi mọ̀ ọ́ àmì tó lè ṣẹlẹ̀ tí máa ti bá yàtọ̀ tó ṣera wọn ni pé ó lè jẹ́ gbogbo wọn ò ṣe mistake àdúgbò tá a wà kẹrí ilẹ̀ tá à ń wò yìí àwọn alákàmọ́ wò pé ilẹ̀ lọ sàlàlù irọ́ o bí ká lu bí tí ilẹ̀ dájú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni sọ àdúgbò wa tá bá wà ń gbà míì àwa kan lè rò pé a ṣe ní ibẹ̀ náà ni a lè rò pé ibẹ̀ ni kíbla àwọn ó dẹ̀ yàtọ̀ọ̀tọ̀ kíbla àwọn yóò ṣe kí ni yóò yàtọ̀ọ̀tọ̀ mo ti ní experience méjì kan lórí kí yìí àdúgbò wa kan bẹ ní àwọn tó bá ń gbádùgbò yóò mọ̀mọ́ tí wí nígbà mo fi ń gbé kókà ní sùúrù lérè lórí ilé mẹ́ọ̀ a ń pè bìkan ní kókà bridge kànáà kan wá kọjá kànáà yẹn ló la sùúrù lérè àti orílé bí a ti rọra sọ́bà ọ̀ tẹ́wárí tẹ́ bá ti sọdá kànáà yẹn báyìí kíbla àwọn ń bẹ ọ̀tọ̀ níbi tó lọ tẹ́bá lè fi sọdá kànáà tẹ́bá dẹ̀ wà ní ẹ̀gbẹ́ bíi kíbùlà àwọn ń bẹ̀ tọ̀tọ̀ níbi tó lọ ẹ̀ sì mọ ewúra yín lọ sọ báyìí ní tó dẹ̀ láyé láàrin lọ́rùn ìkànnì ẹlẹ́ẹ̀kejì àdúgbò wa ń bí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀ náà tá a bá wo kíbùlà tó wà ní inú bí táwà yìí gbóòlò ti kọjú lọ ìgùn báyìí ayé ẹ̀kọ́ tá a bá dé ẹ̀ kí lórúkọ ẹ̀ aṣọ́rù súnà níbi ọlọ́gbùn bẹ̀ ọlọ́gbùn níbo ni kíbla bẹ́ lọ òun lọ báyìí ẹ̀rí báyìí báyìí ládùúgbò wà kan náà ẹ pé tí èèyàn bá tàbá pèrú yà yìí à ń kan náà dẹ̀ ni ìyẹn ni pé a akọwá kí ẹ̀kan wá kó dádúgbò yìí nìtù kó wá di tàbíkọ́ ilé ọkọ̀jú bá ah táyẹ̀lì yóò mọ tán ṣe ní ìwà bá dúgbò dẹ̀ ṣe rí ló determine bí kíbla dẹ̀ ṣe rí so ìdí nìyẹn ayú agbègbè yìí ẹ jẹ́ ká máa farabalẹ̀ dáadáa tàbá ti ń dírú agbègbè báyìí so ká rí pa wádìí ẹ̀ dáadáa nínú tá a tún lè máa wò ó jẹ́ pé tó sọ yìí ṣe mùsùlùmí but experience náà ló fi sọ àwọn alifáàdà ní pé bẹ́ẹ̀ náà lórí tó bá dásìkò àṣírí tágbó mẹ́rin bá ti lù ẹ wo ọ̀nà bẹ̀lẹ̀ kíbla ọ̀nà bíi tí bòjú tó bá tó bá dájú kọ lẹ́yìn láti bí aago mẹ́rin wálẹ̀ kọ́lọ́mọ́sá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Allahu ta'ala àlọ́. ọ̀rọ̀ ogun tẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ lánàá náà ti bẹ̀rẹ̀ pé ọmọ tó wà ní oyún wọ́n ti gbogbo sí bàbá ìkú tó lẹ́yìn tó wá bí i ọjọ́ mélòó kan náà tó wá padà kù ọmọ tó ń bẹ nínú oyún tí wọ́n pé ogun fún àwọn abí tán òwájú ọjọ́ mẹ́ta lọ òun náà tó wá nítorí náà kílẹ̀ náà ti ṣe dogun náà nù àwọn ẹlẹ́tọ̀ tiẹ̀ náà lókù tí wọ́n pín ogún rẹ̀ sóyì lóbi àbíyá rẹ̀ ó dààmú ọbẹ̀ tí o bá ní bàbá mọ́ sógbélé náà ló ní àlàyé inṣàlá ta'ala ìjọ tí a bá padà ṣàlàyé ọ̀rọ̀ ta náà náà lápò papọ̀ ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Yeah. náà ayọ̀ tí àdúgbò bá jìnà aláwọn tí àdúgbò àwọn jìnà sí mọ́ṣálásí àwọn dẹ̀ mọ́ ń gbọ́ tí wọ́n mọ́ ń pèrún láwọn àyè tó jẹ́ pé different places ni ipé àwọn náà bẹ̀ kan wá ń kóra àwọn jọ ní ọ̀dọ̀ tàwọn náà pé àwọn jọ ń kí jọmọ sí jọmọ náà làwọn kí àbí jọmọ nǹkan ẹbí ẹ ń kóra yín jọ sí sí mọ́ṣáláṣí lẹ́yìn náà ti fẹ́ kírètì síbẹ̀ so tó báyìí pé ẹ fẹ́ kírètì mọ́ṣáláṣí síbẹ̀ so ẹ̀yin náà ti ń kí jọmọ nù àmọ́ kẹ́ ẹ pé ah, ibi tá a ti ń gbọ́ pinnu yìí ó jìnnà ká tó rìn débẹ̀ àmọ́ bẹ́ẹ̀ lo ten minutes ẹ wá torí ẹ ẹ náà wa èyí tẹ́ ń kírun mùsọ́lá mọ́ṣáláṣí so àdúgbò bí tẹ́ ẹ bá wà ẹ̀yin náà wá bolẹ̀ fẹ́ fi ṣe mọ́ṣáláṣí kódà bẹ́ẹ̀ bá sì kọ́ ló blọ́ọ̀kù kò bá yẹ pé ẹ̀kan lọ kan kí ni wọ́n ń pè é àti bàbá ẹ ṣeun ẹ̀kan kan jíbi mẹ́rin kan ẹ̀kan ogbó ẹlẹ̀ ẹ bá ti kan lẹ́ẹ̀tàn ẹ sì kóra yín jọ sí abẹ́ẹ̀bẹ̀ tó gbọ́dọ̀ báyìí ti wá ẹ̀sìn ọjọ́ kó yí wọn pé ah, ni mọ̀sára ó di mọ́sálásí náà nù ọlọ́mọsá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wà lọ. ẹnikẹ́ni ni aṣọ ìwà kíbla gangan ẹ̀ẹ́dán ní kí ni aṣọ ìwà kíbla aṣọ ìwà kíbla ni la fẹ́ wá kí la ni a fẹ́ wá ìpìlẹ̀ gangan nù so tó wá kù ni pé mẹ́ǹsì wo làá wàá lò fi mọ bo kàábà wà ládùúgbò tiwa a fẹ́ kírun ládùúgbò yìí asùn ní pé n tán ń pè ní kíblá kò ní ẹ dájúkọ káàbà ìdánù kòránì sọ fún wa nù <clears throat> tọ́ awádẹ́ dájúkọ káàbà míǹsì wo làwà fi dájúkọ akọ káàbà ìgbàdánẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam tá anábì ń bẹ ní Medina anábì ní bẹ́ẹ̀ nà lè mashriqi wà lè magribi kíni kíblà ó ní láàrin mashriq àti magrib ibẹ̀ ní kíblà náà tó bá wà ní ààyè tí irú po tí wọn náà bá wà bẹ́ẹ̀ ni ó tẹ̀lé hadithi so ẹni tí ò bá tẹ̀lé ó lè jẹ́ mọ́ṣíríkù tá ànábì sọ ọ̀gán ní kíbla tiẹ̀ ó yà bí òye ìtú ìdí nìyẹn ló fi jẹ́ pé ìlú kọ̀ọ̀kan tá a bá wà ń tá gbọ́dọ̀ fẹ́ wá ni pé a fẹ́ mọ bo ní káàbà wà so àwọn míì oríṣiríṣi òní ogun tá a wá ń kalẹ̀ so àwọn míì ìràwọ̀ ọmọ fìràwọ̀ wo káàbà ọmọ fìràwọ̀ wo kíbla ẹni bá nímọ̀ nípa ẹ̀ ọba ní lójú sánmà báyìí pé ìkan ni ó máa jẹ́ ìmáàmù wọn àwọn méjì ó wá tò sẹ́yìn rẹ̀ pé ìkan tó jẹ́ ìmáàmù wọn níbi tó bá dájú kọ ibẹ̀ ní kíblà àákàbẹ̀ nù tíra àmọ́ yá wá jókòó kalẹ̀ ká máa náwó pé ìràwọ̀ òun rẹ̀ ní ojú sánmà tó yá kiri báwọn tó túmọ̀ pé àwọn míǹsì ó pọ̀ so bí ọ̀làjú bá ṣe ń dé bàbá ṣe ń discover òun náà láti mọ̀ mọ́ àwọn fóònù wa tá ń lò yìí àwọn kíblà finder ti wà ń bẹ̀ ìmí nídìí íńtánẹ́ẹ̀tì ìmí ò ní di internet so tó bá ti gbé kalẹ̀ á fún ẹ ní direction kibla ìwọ náà lè wá gbìyànjú kó download application bíi mẹ́rin márùn mẹ́fà ok wà máa wo gbogbo ẹ̀ náà sí ara wọn lè mọ̀ pé ah, ó dà pé eléyìí láàrin gbogbo wọn kí ni tiẹ̀ kò fẹ́ jọra wọn then a tún lè wo náà manually ó ní kíní kan tó máa ń ṣe báyìí wọ́n máa ń lẹ̀ mára àwọn ọ̀tẹ́ kírun kọ̀ọ̀kan so ó ti ní manual tó bá dé irú àwọn tó jẹ́ náà tí wáyé pé Lagos State Eh, kí ló ń pẹ́ ọ̀yọ́ state ìbàdàn láàrin láyé tó ní òbí nàìjíríà kan tọ̀tọ̀ ní nọ́mbà nọ́mbà tí kálukú máa wò ó ti wà ń bẹ̀ ṣẹ́wọ́n tó bá wà ní lagos ìbàdàn kò sí ògùn bẹ̀ but nǹkan tó fún ìbàdàn òun náà ló fún lagos ẹ kàn rà gbé ẹjẹ́ tí nọ́mbà yẹn kó mọ lọ sí three twenty manual ni ẹ bá ti gbé kalẹ̀ báyìí ẹ kàn mọ yí kíní yẹn tí ó fi dé bi nọ́mbà náà tó bá ti dé bẹ̀ báyìí ibẹ̀ ni kíbla yín wọ́n máa ń ṣe kíní yẹn róbóró báyìí wọ́n primat manua kan wá mọ́ ń bá wa manua yẹn gbogbo country ló ti wà ń bẹ̀ state wà ń bẹ̀ ọ̀dẹ̀ ti fi gbogbo ẹ̀sìn ìyẹn kan ní wàá kàn mọ́ sọ sọgbó kí ní iná lèyàn máa lò papọ̀ tó bá lo eléyìí tó lo application tó lo eh, bòjì tá a sọ lẹ́ẹ̀kan yẹn náà níbi tí bòjì bá kọrí sí níbi asset tó tún lo boni kíní díìsì kíní DSTV níbo ló kọjú sí ìgbà tó bá fi lo gbogbo ẹ̀ wàá padà rí pé direction kan oníkíní onígbogbo ẹ̀ fún ọ ìyẹn lèyàn fi máa ń mọ kìbìlà àwọn àbá náà dẹ̀ tún mọ́ ń ṣàlàyé òrùn táwọn àgbà kan báyìí náà pé níbo lòun dájú kọ ẹ̀rọ gbé òrùn sí ẹgbẹ́ ọ̀tún díẹ̀ àwọn àbáhùn nígbà míì àwọn míì tẹ̀ ní ẹ dájú kọ òrùn gangan àwọn míì ní ẹ̀rọ gbé sẹ́gbẹ́ ọ̀tún díẹ̀ tó gbọ́ àwọn eléyìí àlàyé ni in tó jẹ́ kókó tó jẹ́ pìlẹ̀ gangan ni pé àníká dájú wa kọ́ kìbìlà mo rò gbọ́dọ̀ mi yé báyìí ṣe ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ mo jẹ́ rí kwẹ́sẹ̀ kan ah, ẹnìkan ní kéèyàn yáwó lọ́wọ́ sim card àbí kí ni mo rí I borrow money from my a request Come on. okay I borrow money from one of my SIM card but I haven't refunded it back unfortunately someone stole it how can I refund it or what can I do sir ọlọ́mọsá fún wa ní àgbọ̀ iye ọ̀rọ̀ rẹ̀ ká má yáwó ká yá owó ní ká yá airtime lọ́dọ̀ àwọn network provider ẹni pé sẹ́ni yìí méjì tó wà ní àwọn òwúlẹ̀ tí ẹ bèrè pé só tọ́ <laughs> àbí ò tọ́ ibi táwọn lọ ni pé wọ́n tún ti wá jí síìmù yẹn lọ àwọn aláwọn dẹ̀ fẹ́ rìfọ́ndì owó àti rìfọ́ndì owó yẹn rọrùn dáadáa ẹ kàn lọ retrieve síìmù yẹn padà tẹ bá ti lọ retrieve síìmù náà gbogbo dẹ́bìtì tó wà lórí ẹ̀ ó ṣe kí ni yóò wà ńbẹ̀ ṣòwò gbogbo ìṣẹ́ bá jẹ́ yóò wà lórí ẹ̀ tẹ bá dẹ̀ ti recharge sórí ẹ̀ padà wọ́n yọ ọ́ wọ́n yòówó wọn tẹ́ bá yá ṣùgbọ́n ṣíyàn lè yá àbí èèyàn ò lè yá eléyìí ẹnu àwọn àlùfáà kò kò lé lórí àwọn àlùfáà sì ti sọ tó pọ̀ lórí ẹ̀ ẹ̀rí iṣẹ́ yìí àwọn kan gbà pé rìbá ni tí a sì gbọ́dọ̀ máa ṣe bẹ́ẹ̀ ǹjẹ́ kí ló dé tí wọ́n ti gbà bẹ́ẹ̀ ni pé èyí tẹ́lómi kìí ṣe èyí tí wọ́n máa ń wí o ẹni bẹ́ẹ̀ lómi tó wọ́n bá ṣàlàyé ó ní ẹ nítorí pé o ti yáwó mo yá hundred naira wọ́n wá fún mi ní ninety naira o yáwó ojú pé o sì yáwó kọ́ làwọn àbá fi pè ní rí ojú pé o yáwó o san èlé àbò san tó dín kọ́ làwọn àbá fi ń pè àwọn tó pè rí ìbá gan ojú nǹkan náà fi wò ó ojú tí wọ́n fi wò ó ni principle ti ń bẹ́ńlẹ̀ nu ṣẹ̀ríà pé kúlò kọ́rin jarra naf'an fahuwa riba pé tá a bá fẹ́ yára wa ní nǹkan kìí ṣowó nìkan a fẹ́ yára wa ní nǹkan in tá a fẹ́ yára wa yẹn tó bá ti lọ attract benefit fún ẹni tó ń yáyàn ní nǹkan ó ti di rìbá ìyẹn ni pé ẹni tó yáyàn ní nǹkan ń gbé májẹ̀mú lẹ̀ pé màá yá ẹ àmọ́ mo fẹ́ benefit nǹkan báyìí látòjúwe èyí wá bá mi pé àfà ẹ ti yá mi mọ́tò yín well ok mo fẹ́ yá mọ́tò mi no problem gbà mo lọ ń gbé lọ mo fẹ́ gbé lọ Ìbàdàn no problem lò ó lọ Ìbàdàn àmọ́ o tó o bá ti fẹ́ dá padà o o gbọ́dọ̀ gbé wá pẹ̀lú full tank ẹ ti di báyìí ẹ mo rẹ́ǹtì mọ́tò fún ni àbí mo ya mọ́tò ẹ́ <laughs> tó bá yẹ pé mo ya ní mọ́tò ni mo wá ń gbé kọ̀ǹdíṣàn lẹ̀ pé ó gbọ́dọ̀ bá ń fíìlì táǹkẹ̀ up ó ti di rìbá ó ti di rìbá torí pé mo gbé ní condition tépò mi bá wà fún tàǹtì tẹ́lẹ̀ tó dá padà sí fún tàǹtì condition kan ní yóò mọ́ ó gbé mọ́tò mi wá bó ṣe gínú mo ti wà alágbé ní condition ìyẹn o ti di rìbá torí pé mo yá ní nǹkan mo wá ti ń gbé condition lẹ̀ lórí nǹkan tí mo yá so tó o bá fẹ́ yáyàn ní nǹkan mọ́ gbé ní condition kalẹ̀ bọ̀gídáré yàn kankan láàrin yẹn tó bá jẹ́ pé àti inú ọkàn ẹ̀ ló ti wá mo yá ní mọ́tò ó gbé lọ fúnra rẹ̀ wá wọ́n pé ah àfa try o ẹ́ àkábàlẹ̀ lè gbé mọ́tò wọn kalẹ̀ ó dẹ̀ ń bọ̀ ó dẹ̀ mọ́mọ́ yà sílé epo epo mi gan ti tan rẹ́ẹ̀dì tó gbé mọ́tò fún ó dẹ̀ mọ́mọ́ yà sílé epo ó dẹ̀ fíìlì gbogbo táǹkì mi mo dẹ̀ bá fún táǹkì mẹ́ ṣé ni mo gbé kọ́ndíṣàn ni abógun láti inú ọkàn rẹ̀ tó wáyé pé láti inú ọkàn rẹ̀ ló ti wá hàdà halalun tayyib hàdà halalun tayyib halali ni yóò àgbà yóò ṣùgbọ́n kálẹ̀ ni mo gbé ní kọ́ndíṣàn ó ti di kíni tó ti di rìbá náà àwọn network provider àwọn á ní àwọn yá ẹ ní airtime wọ́n yá ẹ lówó kí ni wọ́n yá ẹ airtime tó wọ́ọ̀tì 100 naira ayúbẹ̀kọ́ ayúwa airtime yẹn ni wọ́n yá ẹ airtime yẹn ìgbà tó wọ́n fẹ́ gbà padà òdìgbà tí wọ́n wá recharge àwọn wá yá ẹ ní airtime tó wọ́ ti eighty five naira àbí ìgbà tán máa padà gbá lọ́wọ́ tiẹ̀ wọ́n padà fi gba hundred naira àwọn àlùfáà tí wọ́n pè ní rìbá wọ́n ní in tó fi jẹ́ rìbá rè pé because bóró lẹ́yìn náà pé àyíká ẹ̀kọ́ ni ẹni wá bóró airtime gbadẹ́ ni wá bóró kí ló dé jẹ́ ń benefit lára ń tẹ́lẹ̀ bóró mi. Huh? irtina ade ya ibele boro mi ni ore njore ore abi wona jumo so yubare mhm eyo gbo yo ba dada awon mi mu awon alfa lagbaye awon wa ni ko si to buru nbe oni kini jama ko si to buru nbe awon na si ma la wa won ni isigbo lo ó ní ká mọ́ sọ pà ń bóró airtime àwọn network provider àwọn lè mọ́ pé mú wa nípa ń bóró pé but reality nípa àbóró à ń ṣigbó lóhùn lòun dábá ti ń pè ní pé à ń bóró ọ̀nì àbó ló ti jẹ́ wọ́n because business ni network provider ń ṣe pẹ̀lú airtime ọjà náà ń tà tẹ́sọ̀ ojú táwọn fi wò ń tà wọn ni ojú bíi bay'ul ajal bí ìgbà tó yẹ pé wọ́n ní tó ké tó bá fẹ́ ra airtime nísinsìnyí san hundred naira àátàntó equivalent sí hundred naira fún ẹ mo rò bóyá báyìí sí ok o wá lówó nísinsìnyí o fẹ́ máa sanwó fún wa létà o fẹ́ rà ní àwọn ènìyàn lóṣù gbàgbé pé o fẹ́ rà láwìn ni wẹ́ẹ́ wàá ra o ní airtime tó wọ́ ti eighty five naira àwádẹ̀ máa mọ̀ gbà ní later hundred naira because airtime tá a ta fún ẹ yẹn airtime tó yẹ káyé tè make profit ni so pé wọn náà fẹ́ dìlé owó wa sọwọ́ profit tó yẹ ká make táàrí make yẹn òun la fẹ́ jẹ ní ààrẹ wọn ní sọ eléyìí wọn yára wọn lọ́jà because àwọn ń tajà ni wọn kàn lọ lo bóró wọn ṣigbó ló ń lò ní lápòjúwe lóòótọ́ dẹ̀ rẹ̀ ìyá tó ń ta bread níta lẹ́yìn sọ ìlọ báyìí búrẹ́dì pé mọ́mí ẹjọ́ ẹyá mi ní búrẹ́dì oní 150 mẹ́ẹ̀ àṣọ̀rọ̀ mọ́ èyẹ mọ́ yá búrẹ́dì ọdún búrẹ́dì yóò ní búrẹ́dì ọjà tẹ́mi ń ta kó ní kíni èyẹ yá búrẹ́dì lọ mò ń tajà ní ìyá tí ń ta ṣubú ara máa pé ìyá ara sáṣẹ rákò ẹyá mi ní ṣu oní 500 naira mẹ́ọ̀ tọ̀ ṣé bọ́ fẹ́ dá padà ṣé iṣu wa wá dá padà ní àbí owó tẹ̀ fún yàrá ní pé èmi èyí yáyàn ní iṣu èmi ń ta ọ̀rà ọ̀yàrá aláwìn náà ìtajà pé èèyàn fẹ́ rajà láwìn káwá sọ pé tó o bá fẹ́ ra ọjà yìí láwìn o fẹ́ sanwó nísinsìn iye báyìí o fẹ́ sanwó létà iye báyìí ìyẹn náà ẹnu àwọn àfọwọ́kò léyìn náà lórí ṣùgbọ́n èyí lékè tí majority àwọn scholars tí wọ́n jẹ́ àfáà tí wọ́n bẹ wa tí wọ́n dúó lé lórí o ni pé kò sí tó burú yìí náà mo fẹ́ ta ọ̀kadà tó bá fẹ́ ọ̀kadà níta ìlú thousand àbí ok ìwọ wá lò lówó wá lò sanwó fún ok èyí ta three hundred ta tó bá rà ní cash ni pọ̀ pé wàá mọ sanwó fún mi díẹ̀ four ni mo ta tó ti ẹ lọ́rùn wá sí kí so tó bá ti wá wá ra ìwọ ló wù ẹ́ orí bí tó ti ń ta three hundred ńlẹ̀ but ìwọ ìwọ náà fẹ́ bìlì owó tèmi sọ́wọ́ ìwọ náà fi máa sanwó tó máa ju etí ó yẹ kó san lọ èyí tó lékè nọ́ra àwọn ní pé kò sí tó burú mẹ́ because ọjà ní kíni ọjà aláta fúnra wa mo kàn ta tèmi wọ́n kí lẹ́nu jẹ́ kémi náà ta wọ́n ni pé torí kémi náà ní owó gbà ní kẹsẹ̀kẹsẹ̀ eléyìí ni ti àlàyé tí àwọn onímọ̀ kí wọ́n ṣe lórí ẹ̀ so ala kulli à ń ya à ń bóró airtime ọ bóró kí ló ń ṣe ọ̀rọ̀ àwìn ni ọ̀rọ̀ kí ni o ọ̀rọ̀ àwìn sì ra ọ̀wọ́n ọ̀rọ̀ àwìn ọ sì ra ọ̀wọ́n tó bá ti fẹ́ ráwìn ọ ní rọ̀ wọ́n ọ̀rọ̀ níye tó yẹ kí iye tó yẹ kó ra wallahu ta'ala alam ọlọ́mọṣà fún alágbọ́ iye ọ̀rọ̀ rẹ̀ ok níbi àgbà òkú bíi àwa mẹ́wàá kó àwọn àdéhùn ìtàn àwọn àdájọ pé ìyẹn ló kù nọ́mbà wà lọ rẹ ibi máa kó nọ́mbà tù ṣé ojú wo ni ẹ̀sìn ti wù ní ẹgbẹ́ pé ètò pé ìgbà. àdídájọ ká máa dájọ àdákó ọlọmọta sànù àkóso alálàmọ náà ìdájọ́ tó wọ̀ nínú ìsìláàmù náà ni ìdájọ́ ẹ̀yà ara ilówó náà ni ìdájọ́ kí ni ẹ̀yà ara ilé wà bí pé ìsìn àwa márùn-ún àwa ń dá èrè ló làwọn yẹn máa ń dáná five thousand àwọn dá five thousand ní oṣooṣù àbí every week ọ̀sẹ̀ọ̀sẹ̀ so àwọn akọ ìtumọ̀ rẹ̀ ni pé táà mẹ́rin bá ń dáǹsì five thousand tèmi tí mo dá ní wíìkì yẹn mo yá yín eléyìí náà ó yá yín so àwa mẹ́ta yẹ ẹ̀yin nìkan ní five thousand so tí ẹ̀yin náà bá fẹ́ dá tèmi náà kí lẹ́yìn náà ṣe fẹ́ mi náà ẹ̀yin náà yé mi ló fi jẹ́ pé majority àwọn scholars tó jẹ́ contemporary scholars ètò wọn dúró lórí ni pé kò sí nǹkan tó burú níbi ká máa dárú àwọn àjọ bẹ́ẹ̀ ẹran kìíní jam'iyyatu ta'awun so kò sí nǹkan tó kí ni kò sí nǹkan tó burú mẹ́ pa àjọ ń ṣe jam'iyya àjọ ń dáwó àjọ ń dá àjọ dó arínú àwọn àlùfáà tí àwọn sọ pé àwọn ò lọ́wọ́ sí but eh, bí èèyàn kan méjì náà ni a sì rí èyí tó pọ̀ jù nínú wọn fatwa àwọn ni pé kò sí nǹkan tí ó burú mẹ́ so àmọ́ ìtẹ́ ẹ̀ka kíyèsí òun làwọn tọ́mọ láwọn ń ṣàjọ ẹnìkan máa gba commission à ń yára wa lówó ní o à ń ṣe kí ni jọmọ́ à ń yára wa lówó tó bá jẹ́ pé ìnáwó kan wá ń bẹ tẹ́ni tí ń pàjọ dání ti ń ná ẹ̀hẹ́n tó bá ní ìnáwó kan tó ṣe kí ni ti ń ná ìnáwó yẹn ni kẹ́ ṣàlàyé ẹ̀ kẹ́ highlight ẹ̀ pé à ah, ẹ kàn ní pé kí ni ìní owó báyìí ìyẹn làwọn àjọ jòkó lé lórí pé owó tẹ́ni yìí ná yìí bó o la fẹ́ di fóun òun sáà lè mọ forí kó wàhálà wa àmọ́ kájọ máa dájọ́ kí ìwọ̀ kan wá dúró pé ìwọ̀ kan máa gba commission kan lórí gbogbo àwọn tó kú àwọn anìkí ló dé ọdún torí pé wọ́n lọ ń kó dání ẹ kó wá kémi náà wọ́n kó dání <laughs> èyí jọ àdógún wa tó ká mọ̀ mọ́ sílẹ̀kùnlẹ̀ fún ara wa ọlọ́mọṣá fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀. Hmm. ọ̀ní àwọn ibi táwọn ìlú pé ojoojúmọ́ inú ilé làwọn ti máa ń fi ṣubú sí àwọn nítorí pé mọ́tì wà lọ́dọ̀ àwọn kò kọjú sí ọ̀nàdùgbò àwọn tó hmm. wà níbẹ̀ pé àwọn òfin tí ọmọ bẹ̀rẹ̀ nílò àwọn tó máa ń jẹun nítorí pé mọ ẹ mọ́sídìí yẹn lọ kọ́kọ́ ní títí bla ẹlẹ́sìn pé ìmọ̀ọ́mù yẹn ń tẹ yẹpẹ̀ tó dáwọn nílò kan sí káwọn máa tẹ̀wọ̀n àwọn yìí. ìmáàmù tí bá ti ń tẹ yẹpẹ̀ wọ́n ṣe kí ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ o àbá àti bá ń tẹ yẹpẹ̀ wọ́n ṣe kí ni wọ́n kírun lẹ́yìn rẹ̀ o mọ́sọ̀rún rẹ̀ nu o mọ́sálásí tí ò bá wa kọjú sí kíblà àìmọ́ sáré dìsáìdì pé àní kírun bẹ̀ mọ́ ẹjá pe jọmọ́ bẹ̀ ká pe ìmáàmù bẹ̀ mọ́sálásí yóò kọjú sí kíbílà ká fúnra wa ìwọ kò yé ṣe pé njẹ́ òwà kù ní kẹ́ wú ogun mọ́sálásí mọ́sálásí yóò kọjú sí kíbílà ẹ̀fí mọ́sálásí lẹ̀ bó ṣe wà ẹ̀yìn èèyàn nú bẹ̀ ẹ̀yìn ṣe kí ni ẹ kọjú sí kíbílà yóò fi adogun tó bá ẹ kàn yẹ nínú mọ́sálásí ni kálukú ó sì kọjú síbi tó bá yẹ kí akọjú sí àmọ́ la àwọn ìfẹ́ nú àti ẹba tí ń ké ní ìwọ ọmọ kò wá ní dé kọ yí padà àbí ńgbà míì náà ẹlòmíì tó observe kí mọ́tàlásì kò kọjú kíbílà òun náà ní ní presentation tí ó da àgbékalẹ̀ àgbékalẹ̀ dẹ̀ mátà gan ẹ ní tòkó tẹ̀fsíìrù lánàá ìgbàdá nàbí Ibrahim alayhi salatu wasalam tó bẹ́ sọ mọ́ ọmọ rẹ̀ pọ́lọ̀ ní pa ọlọ́ni dúnbù rẹ̀ tẹ́lẹ̀ kò gbélẹ̀ pé wá ọmọ mi ọlọ́ni dúnbù rẹ̀ o ah yóò sá báwọn yóò ní sá ó lè sá ṣùgbọ́n náà ló gbàgbé kalẹ̀ ó ní wa ní àrọ́ fílmọ̀ náà mi a ní àbùbá ẹ̀kú àní mo rí lójú àlá pé mo ń dúnbù rẹ̀ mo rí lójú àlá pé mo ń dúnbù rẹ̀ ọmọ ti gbọ́n tó ń sọ yí tó rà nẹ́bí ọlọ́run náà ó ti mọ̀ túmọ̀ tí bàbá òun ti sọ kọ́lá ọmọṣẹ́ àṣàánú wa kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọ̀nà. àpẹfíìmù tó bá ní alcohol ìjà lè máa lò ó ọlọ́mọṣáṣánu wa eléyìí náà lára àwọn nǹkan tí ẹnu àwọn àfáwò kò lé lórí dáadáa ni àwọn míì gbà pé tí alcohol bá fi lè ti wà nínú perfume ẹ má débẹ̀ rárá àwọn míì sì gbà pé tó bá ní perfume àti alcohol bá ní àmì tí perfume bá ní alcohol kí ni percentage alcohol bẹ̀ tí percentage ẹ bá jẹ́ ní tó kéré débi pé bí ìgbà tí ò sí mbẹ̀ ni wọ́n ní well àwọn lè ní kò sí tó burú bẹ́ẹ̀ wọ́n ní but condition kan táwọn kan gbé lẹ̀ ò ní pé kó má jẹ́ pé mùsùlùmí ni yóò prepare irú perfume bẹ́ẹ̀ ṣe pé wọ́n lọ́ wà lọ mú alcohol sínú perfume jáwọn kìfì yóò ṣe kó kàn jẹ́ pé ìwọ́n ṣe kínú ìwọ́n benefit mẹ́ àwọn mímọ àwọn àlùfáà rẹ̀ tó gbé májẹ̀mú kan lẹ̀ pé kó jẹ́ pààrọ̀ alternative tó bá pé alternative perfume tí ò ní alkọ́ọ̀lù bá ti wà ewé làbúrò ọmọ lò yí tó ní alkọ́ọ̀lù jìnnà sí yìí tó ti léèwọ̀ nú bó ti lè kékeré mọ́ kọ́ bọ́ síbi yìí tí ò ní èèwọ̀ nú tó àwọn tó wá ní tí pàṣẹ́ntéèjì ẹ bá kéré gan yàgòjú bíi two point five percent lọ àbí bíi five percent lóye pé bí ìgbà tí ò sí mbẹ̀ ni wọ́n ní tó bá padà ti wọnú perfume ẹ̀ ní pè ní ọtí mọ́ because yóò ti padà ti change kúrò ní ọtí ẹ̀ ń pè kíní kan ní àlìsè hálà pé so ó ti yí kúrò lọ́tí ó ti yí ó ti di nǹkan míì but àwọn náà sì dúró lórí pé kó má jẹ́ pé wọ mùsùlùmí lọ́ọ́ prepare ìlú ẹ̀ ọlọ́mọṣáṣá ni wọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́wọ́ ọ̀rọ̀ ẹnìkan ní ǹjẹ́ a lè kópa nínú àwọn ẹgbẹ́ ẹwà gbà fọ́ọ̀mù abílẹ̀ kí a tó yà ìlú ok àwọn ẹgbẹ́ tí wọ́n ní kí yóò gba fọ́ọ̀mù kó tó di pa mọ ìyàyìn lówó eléyìí lára àwọn àkíyèsí tá a gbọ́dọ̀ pàkíyèsí àwọn Islamic cooperative òǹlélẹ̀ tí a bá fẹ́ yáyàn lówó àti sọ owó yẹn kò gbọ́dọ̀ attract any benefit fún ẹni tó fẹ́ yáyàn lówó so ẹ̀yin cooperative tẹ́ fẹ́ mọ yáyàn lówó kódà èmi ti bá wọn kọ̀ọ̀kan nu wọn tó ti wá rí mi sọ̀rọ̀ dáadáa so tí wọ́n bá padà máa àwọn tó lóko dáadáa ni gbàtí wọ́n bá padà sọ́lọ sọ́bọ̀ ọ̀rọ̀ bí fọ́ọ̀mù yìí náà ni ẹbá ní owó fọ́ọ̀mù tẹ́ ń gbà ń kọ ẹ̀wá ní owó yẹn náà làwọn fi ń rọ́nu cooperative ṣẹ̀tí ó ti ń attract benefit fún cooperative nìyẹn bẹ́ẹ̀ bá bẹ́ yáyàn lówó kò gbọ́dọ̀ bá condition kankan dé kò gbọ́dọ̀ bá májẹ̀mú kankan dé ṣùkà ní ìjẹ́ bẹ́ ṣe fún ìyẹn fẹ́ ní kọ́ọ̀sì kan tí ó kọ́ọ̀sì yín kọ́ọ̀sì yẹn nìkan oníjìní ó lẹ́sàrà pé ah, ìwọ náà eléyìí yóò ná wa ní owó ìgbò láti ṣe bọ́bá ẹgbẹ́ kò yẹ pé owó tẹ fẹ́ ya ó fẹ́ kọ́ sí ní nǹkan kan ẹ wá ní àti kówó kọ́ wá gba fọ́ọ̀mù owó kí ni ká pè yìí so ọlọ́run kó sànú wa ó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ Allahu ta'ala alam. wọ́n ní sí àwọn àti ọkọ̀ àwọn ti kọ ara wọn lẹ̀ wọ́n ní ìbùkún tó yẹ báwọn kọ ara wọn lẹ̀ ọkọ̀ àwọn ra aṣọ táwọn méjèèjì àwọn àti ọkọ̀ àwọn pé bọ̀ láti ìgbà yẹn ọkọ̀ àwọn ti san owó yẹn pé bọ̀ àwọn ò fi papọ̀ mọ́ táwọn sì lè padà lọ san owó yẹn. ọkọ̀ òun ló jẹ gbèsè àbí báwo lọ ìṣàlàyé òun ló lọ raṣọ ó dẹ̀ rà fáwọn òun náà mú tiẹ̀ àwọn ti wá kọra àwọn báyìí nígbà tó gbèsè yẹn kan tó kọra àwọn ọrùn ta ló wà ọrùn ọkọ àwọn ní ìdáhùn lè lọ san ìmọ̀nà táwọn kan mú wa fi yín ni pé tọ́lọ̀ bá ní kẹ́yìn ní agbára rẹ̀ kò sí tó burú kẹsí kínú kẹsàn ó lè má jọràn yẹn lẹ́yìn lórí torí pé òun ló ra aṣọ níjọ náà àmọ́ èyí náà sàṣẹ̀ wọ́n bẹ̀ kódà tiẹ̀ tóun náà rà ká ní kò tútù ìsanwó rẹ̀ kò sí tó burú kẹsí kínú kẹba san àwọn kìíní kan bẹ lọ́dọ̀ àwa mùsùlùmí lónìí ṣe pé ó dẹ̀ mọ́ ń pààyàn lẹ́kún ó ní ọkọ àtìyàwó tí wọ́n kọra wọn ọkọ àtìyàwó tí ẹ kọra yín ẹ̀ẹ́dọ̀ta ìsìláàmù sí lẹ́gẹ́ sí kí ni ẹ̀ẹ́dọ̀ta òfin ọlọ́run ni pé kọra yín òfin ọlọ́run ni wọ́n pa ṣe ní nìka ọ̀làníkí ni atọ́lá odidi chata kanú alukurani ní súrọ́tù tọ́lá tóbi sọ̀rọ̀ nípa divorce so but bá ṣe máa ń tìrìtì ọ̀rọ̀ divorce ní tìí ó ti bẹ́dà gbé tọ́kùnrin àtòbìnrin bá kọra wọn báyìí wọ́n máa wá hìtì ara wọn débi pé wọ́n àti ìbá aná tirẹ̀ báyìí lásán ìpè ní òmò gbé ọkọ ẹ̀ṣẹ̀ no no no no no Islam kọ́ ló ṣe yẹn o ẹ̀yin méjèèjì di olórí búwájú Ọlọ́run ah eh abẹ́ẹ̀ mọ́ Abdullahi tí mo ah eléyìí ó bú ìwọ àti ẹ̀ lẹ́jọ́ sí ayé gbọ́ wo Abdullahi tí wọ́n ń ṣe niile fún yẹn obìnrin ní ilẹ̀ máa fẹ́ báyìí ó gábọ̀rọ̀ yẹn ni pé ah níbo ló wá wà láti jọ ìjọ mi ò ti fẹ́ rú so à ń kọra wa ẹ mẹ́jẹ̀ a máa sọ di bí ọ̀tá ìyẹn ló fa ti ní nǹkan yìí rẹ̀ òun àtọkọ ti kọra wọn lẹ́ẹ̀kejì ti di ti kò sí ilé ìyìn àjò ló wà ló fi kọ ìyàwó rẹ̀ ní ìkọ́ ilé kẹta ó dẹ̀ tún gbé ọmọọṣẹ́ rẹ̀ dìde pé lọ bá ń gbé àpò ẹ̀rẹ̀ àgbàdo lọ́rẹ̀ bá ń gbé fún un ẹ mọ̀ akọra wa ni àlefẹ́ra wa mọ́ lóòótọ́ ìyẹn ò túmọ̀ sí pé a ti ara wa so akọ àtìyàwó kọra wọn ẹ wá jẹ gbèsè kankan lẹ bí àyàwó ló jẹ gbèsè àbọkọ ló jẹ gbèsè kò yẹ káwọn bára wa ṣe pé láyé ìníkẹ mo ti kọ nìyẹn láyé ẹ má pè mí sọ̀rọ̀ ẹ mọ irọ́ tó bá yìí tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀ tó bá di pé nǹkan tó lè ṣe ni sì ṣe dáadáa ó jẹ gbèsè kó tó kú ònú ilé ẹ̀ bá a san ìwọ ó jẹ gbèsè kó tó kú lọ́dọ̀ ẹ̀ olú yẹ kó san mọ́mọ́ tó pé olú yẹ kó san òun náà ní kó lọ san ẹ má jẹ́ kí kórìíra máa wọ̀ ọ́ ẹ̀sìn lẹ́jọ́ sí ẹ̀sìn là ń kọra wa ká lọ gbọ́ ibẹ̀ ẹ̀sìn ni ọlọ́run la fi òfin ọlọ́run la fi tẹ̀lé in fact èyàn á tún gba aládàá a máa ń gbà fi ń ti ń ó ti di ìdú ọ̀dá ilé àbíbí pé àà ah, mú gbọ́dọ̀ alákóṣàlúwà ó ṣàlékún ara fún wa wọ́n ní ní bank loan ǹjẹ́ ìyàn lè gba ìyàn yáwó ní bank ládùn gbogbo àlàyé tá a ṣe pé ẹkú ti clear pé ogun tá ń sọ yìí kò jọ mọ́rọ̀ bank because kò sí bí báǹkì ó ṣe lè yá yín lówó kò sí báǹkì tí ó yá yín lówó owó lọ́fẹ̀ẹ́ kò sí báǹkì náà so tí wọ́n bá yá yín lówó kí ni wọ́n ṣe wọ́n fi interest sí i kódà interest yẹn lẹ́lòmí ò ní bọ́nú ẹ̀ ìdí ni olóbi jẹ́ pé orí burúkú ni kéèyàn máa lọ rí yáwó báǹkì tó bá jẹ́ pé owó tó ní interest kódà pé báǹkì wá fẹ́ yá ẹ lówó pé wọ́n gba interest kọ́kàn jẹ́ iye tó yá oníkíni oníkó wá dáwà láàrín kí ló burú mẹ́ àmọ́ tó kù ni pé báǹkì wo ló ń ṣerú ẹ̀ àwa máa ń rà wọn ní alhamdulillah látara bí ẹ̀sìn náà ṣe ní dàgbàsókè àti àwọn báńkì náà ti introduce the zero interest nísìn ìwà yáwó àmọ́ kò sí interest àmọ́ gọ́rọ̀ wọn náà àwọn míì lè ti ìyẹjú tán pàtàkì jùlọ àwọn báńkì tó pé báńkì onírìbá ni wọ́n tẹ́lẹ̀ àmọ́ láńgbà lọ sí pé àwọn mùsùlùmí ti ní campaign lórí kínní yìí torí pé àwọn mùsùlùmí náà ti ń dá báńkì tiwọn náà kalẹ̀ àwọn náà ti wọ́n dọ́gbọ́n lọ ń ṣí rúùmù fún zero interest yẹn ẹ padà wá rí pé àwọn nǹkan míì wá wà tí wọ́n padà kó sí ní abẹ́ tó musulmi gbọdọ kíyèsí tó pé ní zero interest súnmọ́ ni wọ́n ṣàlàyé bò lẹ́ti ṣe àlàyé tó bá ṣe àfáà tó bá mọ̀ tẹ́sìn dáadáa béèrè lọ́wọ́ wọn pé ṣé kí ní ìjọmọ́ ti ti zaka tó ó ìjọmọ́ àbí kò jọmọ́. ǹjẹ́ wọ́n wá lè ra mọ́tò fún yàn irú ẹ̀ náà lè ta sọ́lẹ̀ tán òun ni kí ra mọ́tò kó wá ju iye owó tí wọ́n ń ta lọ irú eléyà àwọn náà ní irú ta ṣàlàyé lẹ́ẹ̀kan gbà tá ń ṣàlàyé ọ̀rọ̀ so àwọn àlùfáà ẹnu wọn kò lè lórí but majority gbà pé kò sí tó burú ń bẹ̀ but wọ́n gbé condition kalẹ̀ àwọn condition yẹn dẹ̀ ó dẹ̀ ṣe díẹ̀ so nínú àwọn condition tó gbé lẹ̀ ni pé tí báńkì bá lọ ra mọ́tò yẹn wá èèyàn ní right láti tán bá gbé mọ́tò ọ̀hún dé èèyàn lè sọ pé mi ò rà wọn gbọ́dọ̀ sọ fún yàn pé nígbà ti lọ ra wá lórúkọ rẹ̀ dandan dandan ó gbọ́dọ̀ ṣe kí ni ó gbọ́dọ̀ ra one ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ jẹ́ pé owó ni wọ́n kò léèyàn lọ́wọ́ lọ fi ra torí tán bá ti kówó léèyàn lọ́wọ́ pé lọ fi ra mọ́tò padà ta fún ni tó ju owó yẹn lọ tó túmọ̀ sí pé owó ni wọ́n yáàyàn kì í ṣe ọjà so àwọn ni wọ́n lọ wá bí wọ́n ni mo níbi mọ́tò tán bá kó fún mi pé ra mọ́tò wọ́n ara mọ́tò yẹn tán àwọn mọ́tò tó wà láti tún ẹ̀rọ tààtàn yẹn five hundred thousand láwọn àbíta fún ẹ ó ti di torí owó gangan ni mo gbà but mo sọ mọ́tò tí mo fẹ́ mo ní di dánfó wọ́n dẹ̀ lọ sọ́jà wọ́n lọ ra dánfó wá wọ́n dẹ̀ gbé dánfó yẹn kalẹ̀ èyí báyìí làwọn fẹ́ ta àdẹ̀jọ negotiate májẹ̀mú kẹta ni pé níjọ́ tán bá ti gbérú mọ́tò bẹ́ẹ̀ kalẹ̀ ló ti di tẹ́ntòrà ìrọ̀bí ọ̀rọ̀ mi yìí gbèsè lókù tó jẹ irú yẹn làwọn ní airport tí mo ń ṣe ẹ̀rọ pé èsì ẹ̀dọ́ gbé fún ọmọ aníkò sí ìdí tiẹ̀ ó dìgbà tó bá tó sanwó tán ìyá ti wá bẹ̀rẹ̀ sanwó tán bí owó rẹ̀ ti kúra rẹ̀ lárí owó wọn kàn wọ excuse kan wọn kàn máa sọ dìjà mọ́ lọ́wọ́ ni wọn kàn máa gba wọn wà gba mọ́tò ń di ẹ̀ irú eléyìí kò bá ìlànà ìsìláàmù lọ ìdọ́gbọ́n mọ́ ṣàbòsí fún rẹ ní wọn irú eléyìí so ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ kó ṣàlékún dáadáa fún wa ọ̀rọ̀ pos àti sọ ní àìmọye àìmọye ìgbà ọlọ́mọṣà fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ pos ó ní iṣẹ́ kan tí ó ti kọ́mọ̀ láwùjọ wá ń sìn ó làwọn tí wọ́n máa gbé kíní tó fi máa tàbá ti káàdì wáyé machine báyìí èyí ó fi máa withdraw owó ìyẹn dẹ̀ lè máa fi bẹ̀ náà lọ send owó síyàn Now wọ́n wá máa ń ní àwọn ọ̀nà tó máa ń gbà fi ń ṣe bí ẹ bá fẹ́ ẹ bá fẹ́ withdraw ten thousand naira àbí wọ́n máa gba two hundred okay five thousand ní hundred naira ten thousand máa jẹ́ two hundred fifteen thousand máa jẹ́ wọ́n sábà máa ń sọ ọ lọ bẹ́ẹ̀ ṣá. now ìbéèrè ń ti wá ni pé ǹjọ́ wá tọ́ kán mọ́ ṣe irúṣẹ́ báyà bí òtọ́ ah, láwùjọ wa torí àwọn àlùfáà lágbàáyé bí bá ti ń sọ yìí ọlọ́run ti jẹ́ kárí bí kojú bọ ọ̀rọ̀ wọn tí wọ́n sọ àmọ́ láwùjọ wa àwọn àlùfáà wa náà nílẹ̀ yorùbá kálukú wọn náà ni wọ́n dá sí ẹ̀ kálukú wọn náà sì ni wọ́n sọ tí oyè wọn ara wọn tán fojú pé kọ́rùdù ní ká sọ lẹ́ẹ̀kan pé owó tá a bá kún fún ní pos bí ìgbà tá a yá lówó ni pé kó bá wa sẹ́ǹdì ẹ̀ sí èèyàn so ojú ni làwọn fi wò ó àwọn ìwé ìfojú sọ́rùfù wò ó so oríṣiríṣi ojú ni wọ́n fi wò àmọ́ wallahu a'lam gbà táwa wo gbogbo àlàyé táwọn àlùfáà wa tí wọ́n ń ṣe ní àwùjọ tiwa yìí ẹ̀mẹ̀ka láti ra àwọn àfáà lágbàáyé tí ọkàn ó balẹ̀ tán yẹn lórí àlàyé wọn àmọ́ àwọn àlùfáà wa náà tọkàn wa balẹ̀ lórí ìmọ̀ wọn náà pẹ̀lú àwọn àlàyé tó ń ṣe in tí ó súnmọ́ jù wallahu a'lam ni pé kò sí nǹkan tó burú mẹ́ torí tí kìíní jọ òun rèé àwa tá a wà ní new site yìí ní ìsìlápẹ̀jù ayé ẹ̀kọ́ láti rú bíi ní ẹ̀ bá fẹ́ lọ báǹkì lọ gbowó mo ní òde tó dé Shagam àbí kó dé NNPC láti rú ọ̀dọ̀ tiwa ìdí ẹ̀ bá fẹ́ lọ NNPC go com ó kékeré ju yóò náà lù yóò ná four hundred naira ayé ẹ̀kọ́ kékeré mo fẹ́ lọ gba owó fún ara mi nínú NNPC tí ẹ̀ bá ní Shagam lòún ti fẹ́ lọ rí gbà yóò fẹ́ ná tó bí seven hundred naira eight hundred naira ẹ̀ fi hàn wọ́n ní yóò ná tó eight hundred naira go com kó tó lè rówó gbà tọ́ mo wá fẹ́ lọ gbowó ẹ̀rọ bá ń wà kojú yìí dáadáa o mo fẹ́ lọ gbá owó ìgbà mo wá fẹ́ lọ gbowó bí mo jẹ́ wá bọ́ta nínú ọ́fíìsì níyà yìí mo bá dẹnu ọ̀nà ń bẹ̀ o lẹ́nìkan bá pè mí pé àfẹ́ ìwà mo lẹ́ ń lọ mo fẹ́ lọ gbowó ní ẹ̀mọ́wọ̀rí ẹ̀mú atm àpèjúwe ni o ẹ̀mú atm yín wá ẹjẹ́ ń lọ rí bá yín gba owó náà wá lẹ́nu NPC ń bá sì dé èyí kò lè yín ní èyí kò lè yín lọ́wọ́ àmọ́ o iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe o èyí gba four naira àbílẹ̀ tí mo fẹ́ bá yín ṣe o èyí gba two naira mo rò pọ́nrọ̀ mi yé báyìí mo sì yẹn ránṣẹ́ òun ó sì lọ bá ń ṣe mo gbé atm mi lé lọ́wọ́ ayé ẹ̀kọ́ ó sì lọ síbi atm machine ó lọ rí bá ń withdraw owó wá mo sì fún ní two hundred naira ní tí mo ṣe òun mo gbéṣẹ́ fún ni àbí mo yá lówó wàhálà tó yẹ kéèmì ó ṣe ó ní kí ni ṣẹlá pèjúwe yìí òun náà làpèjúwe àwọn tó rọ́ọ̀nù pos wàhálà tó yẹ kéèmì ó lọ ṣe ní báǹkì àbí ó yẹ kí n lọ tò ní bí àyọ̀ tí àdúgbò tí ó lè jẹ́ pọ̀ nínú owó yìí ó yẹ kó ọ̀sẹ̀ lọ tò síbi kíwù òun wá ní gbogbo wàhálà tẹ́fẹ́ lọ sí òun ẹ má wọ́rí èmi ti ní masíìnì kan bí ẹ̀yìn mówó ẹgbà owó òun lọ́dọ̀ tèmi stress tó kù èmi ò máa lọ rí yanjú ẹ̀ mo sì gbélé lọ́wọ́ ó sì fẹ́ mi lọ́wọ́ tí mo fẹ́ gbà mo sì lọ òun sì yọ owó tí owó sẹ́rẹ̀ tí ó bá mi ṣe àpòjúwe wọn òun náà lélẹ̀ ló fi jẹ́ pé wallahu alam ìtọ́lọ̀ ní kó yé wa ò ní pé kò sí nǹkan tí ó burú mẹ́ wallahu ta'ala. ẹ̀jẹ̀ ló a ní létà làwọn padà mọ̀ pé àwọn parents àwọn wọn fẹ́ra wọn ní ọ̀nà tó tọ́ láti fẹ́ ara wọn pé kò ìgbà táwọn fẹ́ máa rí táwọn tó bí òní pé dájú àwọn tuntun pé àwọn tó wá jẹ́ mọ̀lẹ́bí dájú àwọn àwọn náà dúró àtùwà yìí fún àwọn a ní bọ̀ létà làwọn padà gbọ́ pé àwọn parents àwọn wọn fẹ́ra wọn lọ́nà tó tọ́ pé táwọn fẹ́ ti ẹni tí wọ́n bá fẹ́ tẹ̀ lọ́nà tó tọ́ bẹ́ẹ̀ ló kò sọ kó ṣe wà ní ìfún irú àwọn àlùfáà ẹnu wọn kò lórí irú ọ̀rọ̀ yìí àmọ́ ètò lékè tìlú àwọn sheikh islam ibn Taymiyyah al-Hafid alayhi rahmatullah tí wọ́n dúró lé lórí ò ní pé dádì obìnrin ìyá àti mọ́mí wọn ṣe ń jọ tí obìnrin yìí ń dàgbà ǹjẹ́ tó bá ń lẹ̀ ní pé bàbá òun kílèmù òun bí ọmọ àbọ̀ kílèmù rẹ̀ tí bàbá bá ti kílèmù ẹ̀pọ̀ mọ òun ni tíya náà sì ti gbà pé òun ni òun bí fún òní bàbá rẹ̀ ìyẹn náà ń pè ní stilhaq tí a ṣe pé islam tẹ̀lé alharrani alayhi rahmatullah ṣe ṣàrọ̀ sí so tí bàbá bá ti kílèmù ẹ̀ ọmọ rẹ̀ náà ni so ká ní kí bàbá rẹ̀ tó kú bàbá rẹ̀ ti kílèmù pòun lòun lóyún oyún ìyá rẹ̀ ọ̀nà tó wá gbà òfin wá lẹ́tọ̀ọ́ ẹ̀yẹn padà wá ṣe ń tí ó tọ́ so wallahu alam àwọn afáàsì máa ń mú àwọn àlàyé mi náà wá pé àwọn kan náà ń bẹ ṣe pé islam tó dé tí wọ́n ti bímọ náà sàhábà kí wọ́n tó dọ́dọ̀ ànábì ìgbà wọn dọ́dọ̀ ànábì ànábì ò mọ sọ fún wọn pé ọ̀nà wo lẹgbà fi fẹ́ ara yín so èmi ìmọ̀ ń bẹ ọgọ́rọ̀ ọbẹ̀ ilẹ̀ Yorùbá ta bára wa yìí àìmọ̀ kan pọ̀ débi pé àwọn èèyàn mọ kí náà ń pèlè èèyàn fẹ́ rí èèyàn lọ́nà ẹ̀tọ́ so tí wọn bá fẹ́ wá fi yíò mú àwọn òbí rẹ̀ àtàwọn ìyá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí ọ̀pọ̀lọpọ̀ àti ìyá kálukú òní yóò fèèlì níbi irú eléyìí torí bí bá ṣe sọ ìgbọ̀n kì í yáwẹ̀ lómi ẹ̀ẹ́dì àwọn ẹlòmíì tí wọ́n bá ń fẹ́ra wọn gan wọ́n gba Mami rẹ̀ ti mọ̀mí dáadé rẹ̀ ti kíni wọ́n ti mọ̀mí ó bí i kí ti dẹ́lẹ́tọ̀ wọ́n àdá tí ìdẹ́lẹ́tọ̀ ló jẹ́ pé orientation káwọn èèyàn fi gbọ́ àgbóyè yìí a need láti mọ spread yẹ dáadáa so ní tó jẹ́ kán ṣe yẹn nǹkan tó simple ni wọ́n mọ̀ wọ́n tó bá mọ̀ ni èèyàn náà rí pé àwọn ẹgbẹ́ wọn pé aṣẹ́lẹ̀ ah, náà wà láwọn wà ní ṣe èyí tó kọ̀rọ̀ ọmọ ń bìí fún yẹ bí òun làwọn tó lè fẹ́ra àwọn oní táwọn bá tó kó su táwọn kó táwọn kó sẹ̀ mọ́ ìrẹsì gbogbo ẹ̀ lọ pọ̀tọ́ bá ti jẹ́ kó yé wọn pé ń hmm, kù nítorí pè ní yìí gangan ó ní àṣẹ tá a gbà lẹ́nu bàbá ọmọbìnrin tó dẹ̀ sójú ọkùnrin méjì tó jẹ́ mùsùlùmí ìyókù ní àwọn sọ sàdá àti èyí ò lè wà láàrin ọkọ àtìyàwó tó tí kálukú bá ti ń gbọ́ ibẹ̀ wá di pé ah ó simple now but kò tí ì yé àwọn èèyàn ìyẹra ti gbọ́dọ̀ máa continue láti máa ṣe àlàyé ọlọ́ọ̀lọ́. a ní pé ṣe ẹ̀ ẹ́ tí ó fẹ́ yá nǹkan lọ́wọ́ yẹn tó wá sọ pé màá bá yàn án ikú nǹkan yẹn tó máa ti bẹ́ẹ̀ dá padà nítorí pé bísíǹnẹ́sì lọ́yẹ̀ ti ṣe pé kí èèyàn lè ti péré pé ó fẹ́ fúnyàn fúnyàn fúnyàn sí ìrírí ẹ̀yà. àti èèyàn bá fẹ́ yáwó lọ́dún èèyàn tó bá ti ń ṣàlàyé fún èèyàn pé ń bẹ́ẹ̀ lọ bí ṣe bísíǹnẹ́sì ni màá fẹ́yìn náà ní commission agreement tẹ ti ń níyẹn nínú ṣẹ̀ríà ó ti wọ bòmí ó jẹ́ kí ni jọmọ́ ó ti wọ bòmí ìyí òun ti ń di ní ó ti kúrò ní qard hasan ó ti kúrò nígbẹ̀ yára ilówó ó ti di kí ni jọmọ́ ó ti di mudaraba qard hasan yá mi lówó ni mo yá ẹ qard hasan nìyẹn ìyẹn ló sì dájú kẹ́kí mùsùlùmí ọmọ ṣe mudaraba ó ní ìyìn lówó but mo gbọ́n pa bísínẹ́sì kan ìwọ mowó wá yá mi lówó kọ́ nìyí mọ́ ìwọ mowó wá já fowó ẹ̀ ṣe business tá a bá wá jèrè èrè tá a bá wá jẹ ìwó gba commission báyìí ìyẹn náà ń pè ní mùdọ́rọ́bà òun náà wá lófin tó dé nínú ṣẹ̀ríà ìgbàláàyè wà ká ṣe irú mùdọ́rọ́bà báyìí àmọ́ ní májẹ̀mú májẹ̀mú àkọ́kọ́ òun ni pé ńjọ́ tẹ bá ti jọ nírú àgírímẹ́ǹtì bẹ́ẹ̀ méjì làgírímẹ́ǹtì yóò dúró lórí àkọ́kọ́ owó tó jẹ́ rasul náà tó jẹ́ kápítà tẹ kó lẹ́hun kò gbọ́dọ̀ wà guaranteed ẹ gbọ́dọ̀ ní tàbá ṣe business tó bá fail máa gbowó mi padà ó wà gbowó gbọ́dọ̀ jẹ́ condition gbọ́dọ̀ jẹ́ kí ni ẹjọ́ bẹ́ ṣòwò ni so níjọ́ tí business yẹn bá kò láti bá lọ forí gbá forí sánpá ẹ máa jọ lose ni kí lòun máa lose òun máa lose idea àti gbogbo wàhálà tó ṣe ìwọ ọtọ kówó lẹ̀ ìwọ ọ pàdánù kínú ìwọ lọ pàdánù owó àwọn ọ̀rọ̀ yìí ni gbogbo àwọn ọ̀dọ́mọ láwọn ṣe islamic nìkan kìnìkan wọ́n yẹ fẹ́ tú délẹ̀ fún yẹn àwọn tó ma ní kí ẹmọ wá ṣe mùdọ́rọ́bà ẹ máa ṣàlàyé ọ̀rọ̀ yí fáwọn tẹ́ ẹ bá ń gbowó lọ́wọ́ wọn kẹba lè bọ́mọ̀ fúrí gbátẹ̀ yá so tẹ̀lé ò ní kí ẹnìyẹn pàdánù ọ̀nà méjì àbójútó àṣẹ fúnra wa nìyẹn ẹ máa rí ó bá dípò wá pàdánù níṣù eléyàwó adúró dúró pò fẹ́ gbowó òun ó máa ṣòfò ọ̀nà méjì ó ṣòfò wàhálà ó ṣòfò àìdíà á tún wá máa rọ́ gbèsè san fún wọn tí ìwọ tó gbówó lẹ̀ ní ìwà ìkádẹ̀ lẹ́jọ́ jèrè ní ìwọ máa gbá tiẹ̀ òun náà máa gbá tiẹ̀ so pé ẹ bá sọ tí lùsì bá dé náà tó wẹ́ sí lọ́ọ̀sì ló ṣẹlẹ̀ òun ó forí kó owó tí ó ń lọ òun ó forí kó wàhálà ló ṣe kíní tí wọ́n bá ti wá mọ̀ kó o trọ́ọ̀sì ẹ̀ pé ah ó mọ̀ lè máa lọ kílẹ̀mù pé bísíǹsì kò lásìkò lọ kówó mi jẹ mọ́ bá ṣe wò pọ́ngbà ẹ̀ adẹ́síkẹ́ kò ní kínú kò lámọ̀ náà nìyẹn so rasulman capital ò gbọ́dọ̀ wà guaranteed níbi ìwòdọ́rọ́bà number one number two profit náà ò kí ń wà guaranteed kan wá ní hundred thousand ẹ̀kọ́ wa àdẹ̀fẹ́ lọ fi ṣe business gbogbo ẹ̀yin tẹ́ mọ́lẹ̀ ṣe islamic kìíní kan gbogbo kìíní nìkan kíyèsí hundred thousand ló kó wa pẹ̀lú ògùn ọlọ́run lóṣooṣù lórí hundred thousand wàá máa gba ten ten thousand naira agreement yóò wà islamic kò wá kí ni kò wá kò bá islam lọ agreement yẹn ó jìnà sí islam agreement tí ó jẹ́ ni pé tí profit bá délẹ̀ iye percentage báyìí ó ní kí ni oníjẹ tí pọ́fìtì bá délẹ̀ iye pàṣẹ́ntéèjì báyìí oníkíní oníjẹ ó lọ sí pọ́fìtì ò bá délẹ̀ ká ní kápítà nìkan la rí ọgbà kápítà rẹ̀ padà tí pọ́fìtì bá délẹ̀ ìwọ gba ten percent èmi ó gba eighteen percent ó lè jẹ́ fifty fifty percent seventy thirty sixty forty fifty five forty five fifty fifty ìǹtẹ́ bá jọ agree ní Islam dá sáà nìyẹn ẹ̀yin lẹ́jọ́ mọ́ ní tẹ́ bá jọ agree pọ́kọ́ máa guarantee ẹ̀ pé lórí hundred thousand wàá máa gba ten ten thousand islam ò fẹ́ nu yìí o because níjọ́ tẹ bá lọ ṣòwò tí profit ò bá wọ́ ti kó fún ní ten thousand kọ́ tàbí ẹ lọ ṣòwò profit tẹ jẹ́ ju kó yẹ kó gbà ju ten thousand lọ so orí percentage ni ẹ gbé lé lórí mo yóò báyìí so àtàwọn tó dé bẹ́ẹ̀ ìyẹn ká nípa abẹ́ ṣe mọ̀dọ́rọ́bà so ẹni bá fẹ́ wá yáwó lọ́wọ́ wa tó bá ti ń di ẹ̀yá mi lówó mo fẹ́ lọ fi ṣe business mi o pẹ̀lú ògbọ́nà tó bá lẹ̀ ti yield máa fẹ́ yìí náà ní iye báyìí mọ̀ pẹ́ ẹ̀ ṣe ẹ̀ yára yín lówó mọ́ kí lẹ́ ti ń ṣe mùdọ́rọ́bà so tó bá fẹ́ yá yín ló já mi lówó tó ní bá ti yẹ mẹ́lọ fi ṣe business máa fọ́ ẹ̀hún fún bá mi sọ̀rọ̀ wá fún iye báyìí torí tó bá padà yíwọ́ wà lè béèrè tí ó bá yíwọ́ tí wọ́n náà bá tó bá ti lọ ń bẹ ládé òun máa fún iye kan báyìí tó bá yíwọ́ tí wọ́n gan bá dé ọ́ rí fáwọn èèyàn tó ẹ̀gbọ́n ìwọ náà ò ní lẹ́nu ọ̀rọ̀ so kọ́ kí ló pé abẹ́yáwó kó jẹ́ pé abẹ́yáwó mọ̀dọ́rọ́bà kó jẹ́ pé abẹ́ ṣe mọ̀dọ́rọ́bà ẹni bá wá ṣe alqardul hasan tó yá wa lówó àwa fowó yẹn lọ ṣe bí abíjẹ́sì lápàdà lọ fowó yẹn ṣe àbáti ẹ̀fowó yẹn gbọ́ bùkátà tá fẹ́ gbọ́ apadà wa fẹ́ dáwó yẹn padà inú wa wá dùn àwa náà wá fẹ́ san ju ti ó yá wa lọ islam wá fẹ́rú ilé náà ó dẹ̀ encourage muhammad sallallahu alaihi wa sallam anábì ti yá bí ràkúnmí kékeré lọ́wọ́ ẹnìkan báyìí kékeré ni ọmọ ni tàtó dé tó wá béèrè lọ́wọ́ anábì tó wá sáà sọ pé ah, àyà anábì rí mi rí ah. gbàtọ́ wá ní kí wọ́n fẹ́ ṣe àwọn ìyá rẹ̀ máa pariwo máa rí ìrọ̀ ẹ̀tọ́ rẹ̀ ní mèrè o ànábì wa ní kan lọ ní ọgbà wo orú rànkómi rẹ̀ wọ́n àtàwọn àwọn ní àwọn òrí déédéé tiẹ̀ èyí tó tóbi ju tiẹ̀ làwọn rí ànábì ní tó tóbi ju tiẹ̀ lọ náà ẹ ṣe kí ẹ bá ń gbé fún àwọn wọ́n sọ bá ànábì kí ayé ànábì in tí ó padà fi já padà fẹ́ nìyí ó mọ̀ ju tí òun ṣe lọ ẹ ànábì lẹ́ni tó lóore jù nínú yín ahsanukum qada'an òun lẹ́ni tó yẹ pé tó bá jẹ gbèsè tí a bá san padà báyìí ó tún máa ń san ju tẹ́ni tó jẹ ní gbèsè ṣe kí ni tó gbé lọlẹ̀ tó fi lọlẹ̀ lọ ìbéèrè ọlọmọṣà fi rọ̀ wá lọ́rùn kó túbọ̀ fi islam rọ̀ wá lọ́rùn tó báyìí lọ so tá a bá jẹ gbèsè nínú ẹ̀kọ́ òní ká gbìyànjú ká tún máa sọ́jú tí àjẹ lọ ọlọ́mọṣà máa fi ràn wá lọ́rùn kó sì máa fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so àmọ́ ká mọ̀ máa gbé lọ ní condition pé o fẹ́ yá nǹkan báyìí iye nǹkan báyìí ni wàá fi dá padà Allahu ta'ala. ok ọkọ mi. tó wọ́n ní ọ̀rọ̀ ìyàwó tí wọ́n lọ pa àwọn tẹ́lẹ̀ wá fẹ́ wá sọ pé kí ọkọ àwọn gba fóònù lọ́wọ́ àwọn ọmọ yẹn wípé táwọn bá fẹ́ fi àwọn ọmọ àwọn káwọn kọ́kọ́ pè wọn kọ́kọ́ pè ọkọ tó ọkọ ló máa gbé fóònù fún àwọn ọmọ. bọ́tọ́ ọkọ táwọn sọ pé àwọn ògbọ́dọ̀ máa pe ọkùnrin yẹn gbogbo àwọn wàá rí àwọn ọmọ àwọn bá sọ̀rọ̀ ọlọ́kùnṣàánú wa ara ẹ̀kọ́ ìsìláàmù tá a láàánú náà lélẹ́yìí ọkùnrin àtòbìnrin kọra wọn kò yẹ kán di ọ̀tá kò yẹ kán di ẹ kọ́ra yín ni ní kíní kan tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sọ ẹ̀yà tó ní kò kún mọ́ gún ló àbí ẹ̀yà ládé òkun mọ́ like that ó ní Yorùbá so Islam ó fi dáadáa lọ́lẹ̀ fún wa gan tẹ bímọ fúnra yín ẹ wá kọra yín kalẹ̀ ọ̀rọ̀ yín méjèèjì ò wọ̀ nìyẹn kò sí tó kà ọmọ bí fúnra yín ìyàwó ẹ̀ tó kò lè kọ ọmọ rẹ̀ lẹ́nà ẹ̀ tó kọ ọmọ rẹ̀ kalẹ̀ yìí tí Islam kàbá dá sí ni pé ọ̀dọ́ ta máa wà nínú ẹ̀yìn méjèèjì initially Islam gbà pọ́dọ̀ obìnrin ni kọ́ mọ́ wà tóbìnrin yóò bá ti rì márì tóbìnrin yẹn bá ti rì márì ta ni tọ́ ọ̀dọ́ bàbá so tó bẹ́ẹ̀ bá sí ẹ̀ pé à bàbá yẹn ní fẹ́ sọmọ ẹ̀dọ́ lórí burúkú o bẹ́ẹ̀ bàbá tó yẹ pé kò bí ẹ̀ṣẹ̀ kò ṣe gbá kò ṣe awó kò ṣe kò bá wà sásùn náà kéèkì ọ̀tọ̀ tún nìyẹn ìyẹn gan ni padà di bíṣẹ̀dí akọ̀ tó máa dá sí tó bá di pé àwọn fámìlì ọkọ̀ náà bá ń yarí ṣẹ̀dí akọ̀ tó wá dá sí wọ́n á sọ ibi tó bá yẹ kọ́ mọ́ wà bọ́ ibi tó ọmọ máa wà ní ṣẹ̀dí àsọ wọn wá sọ fún yín pé láti gbà náà ìyá ọmọ yìí ò gbọ́dọ̀ wá fojú rí ọmọ rẹ̀ mọ́ àbí bàbá ọmọ ò gbọ́dọ̀ wá fojú rí ọmọmọ́ ṣùgbọ́n tí tó máa ń bí nǹkan yẹn ni àìgbọ́ ẹ̀sìn wáyé ó máa ń jẹ́ ká wá sọ à ń kọra wa ó jẹ́ ká máa sọ di bí ọ̀tá àríwísọ́lá ọwọ́ adìgbà ń bára wa sọ̀tá ó máa sọ nígbàjẹ́ pé afẹ́ jagun afẹ́ jawọ́ wọ́ kọ́ là ń jà ìwọ àtọkùnrin kan jọ fẹ́ra yín ọ̀rọ̀ yín wọ̀ lẹ́bí fọ́ra yín ẹbí bímọ kí ní fọ́ra yín ẹbí bímọ kejì ẹbí bímọ bí mẹ́rin ó bọ́ ọmọ tẹ́ bí fúnra yí bàbá sì gbọ́dọ̀ máa ṣe responsibility ẹ̀ lórí ọmọ but àdánwò tó bá wa ní pé ọ̀gọ̀rọ̀ ọkùnrin tá tún rí ìtàlẹ́ ní tán bá fi lè ti kọ ìyàwó pẹ̀lú ọmọ báyìí wọ́n da bá bùkátà ọmọ mi Islam Islam kọ́ ló ń kọ́ wa nínú eléyìí àwọn ìfẹ́ nú lélẹ́yìí tí ó jọ ó wa kó bá wa tún Eh, but àwọn àfáà sáà ti kọ́mọ́ dákẹ́ káwọn àfáà túbọ̀ mọ́ jẹ́ kí ẹ̀kọ́ kó mọ́ ṣe kí ni kó mọ́ lọ akọ obìnrin kò sọ pé obìnrin yẹn ti di eh, kí ló pẹ́ ó ti dọ̀tá akọ ọkùnrin kò sọ yẹn ti dọ̀tá èmi àti ẹ lè kọ́ra wa pé pé ọ̀nà kan sí kejì lágbà fi ṣẹ́ra wa láàfẹ́ forí jẹra wa mo lè fẹ́ lómi tí wọ́n ló kó lára mi yẹn gan bí òun gan ló máa láìkì jù òun gan ló máa láìkì jù bẹ́ẹ̀ ni obìnrin náà obìnrin tí wọ́n rí tí wọ́n sọ pé ha olórí búkú obìnrin ni oyé tó ti fẹ́ ṣe pè fún tán ọkùnrin ní àdẹ́ rí ó lè kún torí ẹ̀ lọ́kẹ́ tó mọ́ wo ìkàtà mọ́ ṣe fúnra wa ẹmọ̀ wo lẹ́nu ni àbí wọ́n tún ní o jù ú nù mi ah, ah, ó ma kọ obìnrin ẹ wo ogun ẹjọ́ bá sọ àà ah, ẹmọ́ kọ umu yìí umu yìí dáa umu yìí náà ìrọ́ ọ̀nà òfẹ́ mọ́ sọ ìgbẹ̀fẹ́ ìyẹn fi wá ṣe dà àwọn akọ̀ra wọn ẹ máa wọ́n náà ìyẹn bá lọ oná rẹ̀ bá tiẹ̀ lọ kódò tó ti lọ rí márì pé ọ̀rẹ́ rẹ̀ kan wá wo pé à ọ̀rẹ́ mi tó kọ umu ọ̀hún Aisha èmi láìkì umu o obìnrin ni òun láti lọ bá umu Aisha òun àti umu Aisha bá náà bá wọ pé ah ọ̀rọ̀ yìí náà láìpẹ́ yìí náà nígbà iṣẹ́ àtọ̀rẹ́ ọkọ rẹ̀ bá fẹ́ra wọn nínú sẹ̀rí àkòsí tó burú bẹ̀ kankan àmọ́ sẹ́yìn látara ìgbẹ́sìn yìí wa ọkọ tó sọ pé igun ni ta ni ó dùnú yóò tọ ọmọ ẹ̀rọ kù mẹ́ yóò tọ ọmọ rẹ̀ jà pé ìyàwó tí mo kọ́ ẹ̀ ló wá fẹ́ àá sọ pé òun ò gbọ́dọ̀ lọ́kọ́ mọ́ ni ọmọ àríkò yẹ jẹ́ wọ́n wáyé ìyìn gbọ́dọ̀ jẹ́ mi ìwọ́n léyàn burúkú léyàn èmi dàbí pé nìyí tẹ́yìn bá fẹ́ ó ní tó máa ṣe nínú inú ayé tèmi kí wá ní wàhálà tó wá kóra rẹ̀ jù bọ́ àìlẹ́sìn wa nǹkan ẹ máa tó wá di ọ̀tá láàrin wa tọ̀rẹ́ o ó lè ìyàwó tí mo fẹ́ tí mo kọ̀ kalẹ̀ ló wá lọ ṣe kínú ló wá lọ fẹ́ ẹ ìgbà náà ìlú ọ̀rọ̀ lọ́ọ̀fẹ́ mọ́ wọ́n lọ nípò wúlò ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí bàtà tó wọ̀ mọ́ mi tó jù sórí oyè àtàn ẹnìkan dẹ̀ lọ òun dẹ̀ lọ sa bàtà òun ṣe kí ó dẹ̀ kó dẹ̀ wá ní bàtà mi ló ń wọ̀ ó ti ní òògùn fún ọmọ lọ́dọ̀ tèmi bàtà gidi sí ni kò yẹ kó bínú torí ẹ̀ but nǹkan tó ń bí nǹkan yìí ni pé ìwà ọmọ yorùbá àyà tó sì ń bẹ lára wa o <laughs> àwọn èrò orí yorùbá lẹ́bù tó wà lára wa o òun ló máa ń bírú ẹ̀ ṣẹ́wọ́n tó yẹ wọ́n fa ni pé ìjà ọmọ wa sílẹ̀ mi ni pé ah àti tákó àtó kéré lára wa àti wọn rẹ̀ pé ah ọmọbìnrin yìí fi gbogbo àṣírí mi láti wọn lọ sọ fún ìwọ náà ti la ìwọ náà ti aláṣírí káàkiri ìwọ náà tọmọ pọ̀ láti rí tọ̀ fẹ́ gẹ́ ò gbọ́ kí lọ kọ́ lẹ̀ sí wọ́n ti mọ ọ̀rọ̀ àbọ̀ nǹkan rẹ̀ lára jẹ́ ti mọ mánéjì ara yìí títí títí títí tẹ́bì jọ bára yìí ìgbà arúgbó tó ní tó lè mú ọ lè fi wò pé o fẹ́ mọ́ yẹn o kí ẹ consequence ẹ̀ nìyẹn ṣoko bá ní amọ̀lọ́rùjọ́ rẹ̀ jẹ́ obìnrin náà tí wọn náà kọ okú olè ọkọ kan ó ní láti mọ lọ́rùjọ́ rẹ̀ lọ́dún ẹlòmíì kódà tọkùnrin yẹn bá bọ̀ wẹ́lẹ́nu pé báwo lọ ìní láti bà ló kọjẹ́ torí tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ òun bà ló kọjẹ́ nìyẹn gíbà ló ṣe gíbà ló ṣe so ni wọ́n pin náà ti gbọ́dọ̀ jẹ́ kórí ẹ pé olóòrè fẹ́ ọkọ̀ dàìmọ́sí kan ó wá dé òun rojọ́ ọkùnrin ẹ̀kọ́ òun mẹ́kọ́ bí àti lọ rojọ́ tiẹ̀ náà nìyẹn tó bá nílà káì ọlọ́mọṣà fún alágbọ̀yọ̀ ọ̀rọ̀ ẹ̀ kó jẹ́ kọ́rọ̀ náà kó jẹ́ kó yé wa ẹ lápọn ẹjọ́ adó last question orí ìjòkó ń àwọn tí wọ́n ń ṣe nǹkan ọ̀sìn wọ́n fi ń ṣe kókó ìlú tó bá ti mọ̀ pé ìdáhùn ní ká má jẹ àwọn ìṣẹ́ tó bá kú bí ẹran tó ti kú tó hmm. pé òun ti ẹran tó bá ti wá kú bẹ̀rẹ̀ tó máa ń gbé fún àwọn tó ń ṣe ẹja.

ó ní àwọn nǹkan báwọn wọ̀nyí jẹ́ haram fún tí a bá ti mọ̀ pé ó lè fìdí nǹkan míì nísìn ẹran tá a gbé ẹran tó ti kú ṣẹ̀fọ́ òkú ẹran sájá bá rí sílájú òṣè àjò jẹ ní tó dá ní pé èyí tá a kàn fi máa lọ kàn rí mọ́lẹ̀ tá a máa wéṣẹ̀ ẹ̀jẹ̀ káyọ̀ ajá wọ́n ti kínú ọ̀jẹ̀ àwa tó jẹ́ haramu fún ó ní àwògbọ̀dọ̀ débẹ̀ ṣùdábára àwọn ẹ̀dá míì táwọn yóò mọ̀ fi ṣèjẹ́ mú tí wọ́n eléyìí kò sí nǹkan tí ó burú mẹ́ ọlọ́mọṣà fún alágbèrè rẹ̀ أما جزاكم الله خيرا بلغ الله سبحانه وتعالى بمنه وكرمه وعزه وفضله أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء وصلى اللهم وسلم على عبدك ورسولك محمد وعلى آله وصحبه أجمعين. أني كان Hmm, béèrè pọ̀ àmọ́ ẹ má bínú tó bá di lọ́jọ́ ní ọjọ́ rí àtúmọ̀ gbàgbére bí nye tó bá di ní ọ̀sẹ̀ tí mo bẹ̀ ẹ́rẹ̀ láì ta assalamu wa